ti package. Na package. Okay, no problem. Me sef I go use that that that that that that package for you so so so. So e get me so. You know me you want to do hippopotamus for abi. Mi tọ́jú ọtí bá ti lọ wá. Gbogbo ẹ̀yìn fún mi. Gbogbo ẹ̀yìn fún mi padà. Aṣáà ti wàhálà táwọn kọ́ máa pa wá. I will tell you, say, I'll be bossy. Send a message. Yeah! Oh! Now, mercy, next person. I'm next person, sir. This is okay. Calm down! Calm down! I have another phone. Oh, yeah, I have another phone. Stop. Stop the shit. Look how easy. Look how easy. Shut up! Come! If not joke with me, I'm not going to joke with now. I don't know joke. Oh. Next person! Let me call you in this morning. She didn't dress. Baby. No. Má bínú sí mi. Àwọn ibi tí mọ́mí ràn mí lọ lánàá èrò yẹn So, that's my daily mo ṣáà mi dẹ̀ sùn mi tiẹ̀ jẹun mọ́mí kan jí mi jí mi tiẹ̀ dáhùn náà. come on báwo ni mi ṣe ní fi ẹ́ sọ́kàn you always on my mind and you know that. ó mọ ọdún ṣẹlẹ̀ bí mo ti ṣe máa ń sọ tẹ́lẹ̀ náà ìjọ wo ló máa wá sílé ló máa meet mọ́mí. àwọn kan ti question me times without number pé ìjọ wo níyàwó mi máa wà lé tó máa máa kẹsìmí kan sọ fún wa pé mo níyàwó mo lẹ́ni tí mo fẹ́. ayé mo ti gbọ́ bóyá máa ń san gbogbo ìgbà náà nìyẹn but I will take your word for it. It's good. All right. Take care. I'll call you later. Okay. What? <laughs> I love you and I'll always love you. Bye. Ciao. Kiss, kiss. Mm. Oh my god. Ẹ ẹ ká sí ẹ̀rọ iṣẹ́ Uh, the lady I told you about Nepe well níjọ́ tí àwọn olè dára dúró ẹ̀. ṣe máa dẹ̀ gbọ́nú ara láàrú ojú ò ní tiẹ̀ ọlọ́run á dúró tiẹ̀ gbogbo ibi tó bá ṣe ń wá ìrànlọ́wọ́ báyìí ọlọ́run máa ṣe fún yín ṣe mo dúpẹ́ o ikú àdúró tí mo ṣe gbogbo ẹ̀rí ti sọ fún mi nínú ilé so kò ní ìka tó máa sọ ju pé kí n ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ṣe. Um, mami ó tún kú o ẹ mọ̀ pé máa make àwọn calls kan lately ẹ dẹ̀ máa ń sọ fún mi pé ta lẹni tí mò ń pè ní pé kí n mú wọn wálé kan wá mọ́lé so mom apart from the fact that Adiola help me òun ni ẹni tí mo máa ń pè. So Deola is also my future wife. Ah! Oh, Adeola. Yes ṣé lóòótọ́ ni jésù ah ó ti tán inú mi dùn ayọ̀ mi olúwa mo ti kojú òṣìṣẹ́. o máa fẹ́ mi. bẹ́ẹ̀ ni pàdé ìdúró tì mí. bẹ́ẹ̀ ni. kò sí pọ́blẹ́mù kò sí problem the only thing tó wà bẹ́ẹ̀ ni pé ṣé o rí pèmí síre tó wẹ̀ ọmọkùnrin ṣoṣo tí mo bí ni látìgbà tí mo ti bí àjùjọ máa ń gbé pọ̀ so tó bá máa fẹ́ mi ìwọ náà máa ṣe kí o máa darapọ̀ mọ́ wa ní o bó ṣe wà yẹn òun ló nílé èmi ni tẹ́nàǹsì bíbá ṣe ti so um, kí ni kí n fi ṣe é lálejò báyìí ẹ ṣe iyán ni. iyán no ẹ ṣe sẹlẹ. ìlú ọkọ mi àjọlá wo lóòótọ́ iyán wà tó bá fẹ́ jẹ ní a máa gùn ẹ̀gúsí wà pàláwà ni irú wà bẹ́ẹ̀ ẹ̀fọ́ wà gbogbo nǹkan tó bá fẹ́ ṣáàkì abọ́dí gbogbo ẹ̀ wà nínú ẹ̀. Hmm, anything ma. ṣé attention ti sáré change nìyẹn. Ah, ó ti shift. Ah, ó ti shift. Ah, bóyá kó wa máa lọ lè wọ́n. <laughs> As usual, ọba like láìpẹ́ láìpẹ́. Ọ̀nà ọ̀rẹ́ ń pọ̀ nù ọ̀dà. wàá sọ pé as usual sọ fún ìpèmí ni mo ṣe. àrùn mẹ́ta. adéọlá ló mà ṣe. Mm-hmm. ó sọ bẹ́ẹ̀. mi mo ṣe. ẹ pa mọ̀ ìmọ̀ ọ̀run. ọwọ́ mi ló ọwọ́ mi ló mọ̀ ẹ́ jẹ́ fún rẹ́sípì. ṣé omi pé ọbẹ̀ tẹ̀sí mi tèmi. gidi ah, ah, mo wọ bẹ́ẹ̀ lójú oorun kí n sì kíkọ́ ẹ̀rí tí máa ń parí pé mọ́mí ẹ̀sùn jẹ ẹ̀sùn jẹ wá bá jẹ́ bàtà máa yá ni. bébì. Mm nílùú ẹ̀. ẹ jẹ́ mọ fẹ́ ṣe àmọ́ abẹ́ yìí náà fi ṣe pé wọ́n rí lè dùn bẹ́ẹ̀ náà. Ah! mímí sí rèé ṣé torí ti gbọ́kàn olóòsè ti wá tún tẹ̀lé àìsàn kókó lù. ẹ̀yin lè kó máa yọ̀ ọ́ sí. The pregnancy is two months. Like seriously? Yeah. My God, <laughs> I'm so excited. So happy. So mm-hmm. happy. Thank you so much, baby. I'm so happy. Ṣé wọ́n lè tó sọ fún mi lẹ́nu? Mm-hmm. Biggest news ni. Kéèyàn fún mi ní ten million. News open me pè mí jù. Inú mi dùn. I love you. I love you too. So much. I'm gonna become a father like yeah, she's just gonna walk in and say, Daddy. Yes. <laughs> I can't wait. I can't wait. I can't wait. I mm-hmm. can't You know what? Mm-hmm. You know what? Mm-hmm. You know what? Yeah. Although inú mi ò sọ fún mi ó dẹ̀ jẹ́ lọ hospital mm-hmm. but good news ló mú <laughs> Well, um, now tell me, níbo ló mú ẹ kó bí ọmọ yìí sí? Ṣé Or which country in the world do you want? Mm-hmm. Just name it. Mm, London. London? Yeah. Okay, London it is. Mm, but she, àjọ máa lọ ni àbí wàá dà lọ? má dá lọ ṣebí jùmọ̀ wà ń bẹ. wà á dá lọ mm-hmm. wà á fi mí sílẹ̀ wà á lọ ó dẹ̀ sọ pé ó lọ́ọ̀bù mi ah, irọ́ àjọ máa lọ ni o àjọ máa lọ àjọ máa lọ ni o ní lọ bá jùmọ̀ kọ̀ọ̀kan jùmọ̀ wà gbé wà fẹ́ àjọ máa lọ títí tó máa fi bímọ èmi náà máa dúró síbẹ̀ tí bá lè bẹ gbé oyún gan má mm. bẹ gbé ń bẹ. Jọlá báwo ni uncle Jọlá àjọjẹ ẹ̀rù yẹn. ó gbọ́ ọ náà fẹ́ rí ẹ náà. ẹ lọ one minute. ẹ ká sọ nǹkan. Jọlá báwo báwo ló ṣe wá ṣe bẹ́ẹ̀ ni ó ṣe ń ṣe bíi pé òun ò rí ara mọ́ mi mọ̀ yín rí mi rántí ojú yín rí. ó yé mi èmi gan understand the format bóyá torí pé ọkọ ètò ara rẹ ẹ ẹ máa wà kí sí wàhálà àmàyà ìta ó tètè. láwọn ọmọ mi lórí gbogbo mi rántí ojú yẹn mi mọ rí. bí ó tèkẹ́ fẹ́ lómi oh, ọ kí ojú tiẹ̀ ti lọ láàrin. ó oh, possible. wọ́n ẹni já lọ check store ẹ̀dẹ̀ ọmọ àlejò. ok baby. nails ẹ yìí ní tó ṣe last week ọdún. ìtẹ̀bọ̀ kan ló ń sẹ́lẹ̀. àbá kókó. Eh ó mọ nǹkan tó lóun sọ ó ní tí wọn bá ti dàgbà Oxford lòun ti fẹ́ school and tí wọn bá ti ń pé ten báyìí kí mm. wọn bicycle for yes mm. I'll do it máa ṣe ètò pọ̀ jù bẹ́ẹ̀ lọ fún àdúrà mi ni pé kọ́lọ́ jẹ́ kó sọ láyé ọlọ́wà dẹ̀ ṣe ọmọ ìlọ́mọ tá a máa pè wọ́n ṣe. àmín o àmín bébì hmm? tọ́lọ̀ ń bá fẹ́ mú ẹ kí n fún nínà kí n fi bóbìnrin kí ni rẹ́mi fi ṣe kejì mi. Mm-hmm. àwa jẹ́ two one nílé àbí. bá yes. Ah, kò sí wàhálà. Mm. kí ni scan tó ṣe yẹn ṣé fake ni. nǹkan tó máa ń change. dáadáa. ó máa ń change ọkùnrin ńlá náà ti fi sí ẹnu ìjọba change ẹ ah, it's not possible. Um, lest I forget wọ́n mi pè mí lánàá wọ́n ní pé ká wá bá wọn lò weekend. mọ́mí ní ká wá yọjú sáwọn. Mm báyìí ṣe kúrò lọ́dọ̀ wọn for crying out loud. I know. wọ́n mi tún ti dé nìyẹn o. Oh, don't talk like that. mi ò fẹ́ lọ o we need to spend time together. Uh -uh, baby mo mọ̀ pé wọ́n ní kó ló wà lọ́wọ́ wọn eh? láti gbàtà ti wed nísìn she will always be lonely now wọ́n mm-hmm. lè máa miss wa. o ti ń support wọn ni o ah. alright then tá a bá ti lọ sọ́dọ̀ mọ́ mi mm-hmm. gbogbo attention ti máa ń fún ẹ mm. tí bá ti divert ẹ̀ sí mọ́ mi. Mm èmi ò fẹ́ wàhálà o. ó bá mi lára mu. ó bá ẹ lára mu kò sí problem a lọ èmi á pe mọ́mì màá jẹ́ kọ́ mọ̀ pa ń bọ̀ ẹ wà níbí inú ni o a lò tó oṣù kan bẹ. ó wà òkè. oṣù méjì. ó wà òkè. mẹ́ta. ó bá mi lára mu. mẹ́rin. ó wà òkè. tábàlì gbogbo ọdún. lè má tà. Ah, síbà láǹdà yìí. <laughs> Hello. Hello. ta ló pẹ́. but n sọ fún ẹ time is now number láti first sínú kó máa pa fún ẹ bóyá pa. Yeah. Hmm. alright àánú ti ń bọ̀ àánú ẹ̀ nìyí alright alright. ẹ̀sìn wà ń di makeup yìí náà ni. hello. hello. hello. Ah, ẹni tó máa ń pè tí ò kì í sọ̀rọ̀ yìí. hello? ṣé nìyẹn náà lóyún pẹ́. Ah, private number náà ni. ó yá ó yá ṣèkíá ṣèkíá ṣèkíá kò jẹ́ ká lò ó ibi ìbàdàn mo fi ẹ o tí ṣetán náà nígbà tí mo máa fi ṣetán. mo ń bọ̀ bébì mo ń bọ̀. Ah, nọ́mbà yìí again. ẹni náà lè tún sọ̀rọ̀ nípa. kò kí sọ̀rọ̀. hello. yeah hello. Uh, hello Diola kí ló ṣe ẹ kí ló ní tó ń ṣe báyìí lẹ́jọ́ mẹ́ta yìí tí bá pè ẹ́ kó o ní fẹ́ gbé kọ́ mi ah, kí ló ṣe tó ń ṣe báyìí náà láti ìgbà tó sọ fún mi kó o lóyún tí mo dẹ̀ sọ fún yín pé kó má wọrin pé àwa àkànṣe sí ló wá ti sá lọ lòun fẹ́ gbé kọ́ mi wá mọ̀mọ́ gbóyún mi lọ fẹ́ lómi àbí di ọ̀la àwọn ṣe bẹ́ẹ̀ wa kò sí wàhálà màá máa wọ ẹ̀rùn ọlọ́run ayẹ kò sọ ní ayọ̀ àtàlàfíà ṣòyí tó bá bímọ tán wàá gbọ́ ọmọ tèmi wá fún mi torí pé mi ni máa sọ ọmọ mi lórúkọ mi fúnra mi kò yà máa gbọ́ jẹ́ kó yí ẹ̀ ṣòrí gbogbo géèmù tó ń play ó èmi gan ó yé mi mo understand kò sí wàhálà ọmọ ò ní disturb ẹ̀ for now tó bá bímọ láyọ̀ àtàlàfíà kò gbọ́ ọmọ mi wá fún mi ṣó ti gbọ́ bẹ́ẹ̀ yẹn kò sí wèrè o fẹ́ dá ok no wàhálà ويؤمنكم ta ló ní oyún náà. ó fọ́ ni kí ni ìtumọ̀ question tó ń bèrè lọ́wọ́ mi ìwọ ló lóyún of course. sọ pé mi ni mo lóyún yẹn tó bá sọ pé mi ni mo ní ọ̀dẹ̀ ló pè mí àbí dúró náà sọ fún mi kí ni nǹkan tí o fẹ́ tí mi ò tí ì ṣe fún ẹ nílé ayé kí ni nǹkan tí ó ń ṣe ẹ gangan olójú kòkòrò ni o lè gbé tẹ̀lé ọ̀rọ̀. nǹkan tó ń sọ òye mi irú accusation wò lélẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tó pè ó bí àwọn olùbá sọ̀rọ̀ ni kò mọ̀ pé mi ni mo pick up àṣírí ẹ̀rẹ́ ti tú sí lọ ó ti jẹ́ kí n mọ̀ pé òun lòun lóyún ó dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé tí o bá ti bímọ òun á sọ lórúkọ tòun àṣẹ oníṣìnà aláìlójútì ràdàràdà lásán lásán ni ẹ́. mi ìyàn àlè rí mi ì ṣe anything wọ́n nìkan náà ni mo ní. wọ́n bíbà ebi ò ń ṣọ̀dẹ̀ mo dẹ̀ gbọ́ gbogbo nǹkan tó sọ gbogbo nǹkan tó dẹ̀ sọ ló yé mi gbogbo bó ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé èèyàn gidi ni àṣeyàn lásán lásán ni ẹ́ àṣẹ́wó ni ẹ́. ṣó trust mi ni bẹ́ẹ̀. tó bá tún sọ̀rọ̀ trust ah. tó bá sọ pé ṣé èèyàn trust ẹ̀. Eh. mo ò fò ní mọ̀ mo ò dẹ̀ ní jẹ́wọ́. Ah èmi tí mo kọ́ tèmi máa ṣe. àkóbá lásán lè léyìí ní ìmọ̀ kankan ah, ẹ máa gbà mí kẹ ní ah, tábìlì wa máa ṣe ah, ẹ máa ní lóhùn sí iná mi tábìlì máa pe ọkọ mi tó sọ pé òun lòún lórí báyìí. ẹni agbójú ògùn kò jẹ ní àgbà ìbọ bí wọn tẹ́mi ti expect mi ó máa ṣe kejì nínú ilé yìí ìbọ ni wọn á ṣe gbogbo òṣì wọ́n mi ẹjọ́ nítorí ọlọ́run mọ́ mi ìmọ̀ kọ́kọ́ pa nǹkan tó ṣẹlẹ̀ yìí mo nífẹ̀ẹ́ ọkọ mi. wòmí rest mo fún ẹ ojú wípé mo fẹ́ kí n máa mi wé because gbogbo nǹkan tí bá ń ṣe mo máa make sure ọ̀pọ̀ wà lórí ìjókòó kí n tó ṣe mi ò kí ń ṣe ìkọlẹ̀ yìí ọ̀dẹ̀ ti dé nsìn nǹkan tí mo fẹ́ ṣe ó wà nínú mi o mo ti mọ nǹkan tí mo fẹ́ ṣe màámi decision mi ni and it's fine mo fẹ́ kó kó gbogbo ẹrù ẹ tó wà nílé pátápátá kó kó gbẹ kó jáde nílé and again tó bá ti kó tán tó ti kúrò ń bí báyìí ilé màmí àti gbogbo àwọn fámìlì wa tó mọ̀ pátápátá mi ò fẹ́ rẹ́ ń bẹ̀ o má lọ sí ibẹ̀ tó bá bí ọmọ tó wà nínú ẹ̀ tán ọmọ àlè yìí kò ní bàbá o èmi kọ́ ni bàbá ẹ̀ o wò wò wò bí o tiẹ̀ mọ bàbá ẹ̀ kò gbé tọ́ bàbá ẹ̀ lọ má jẹ́ kí n rí ẹ níbi ilé wa or anywhere kó máa fọmọ lẹ́mi kiri o ṣùgbọ́n and that's fine. láti jo gbogbogbò ọmọ mi ti sọkọ tó máa sọ jọ ìfẹ́ problem má fún ní high blood pressure o gbọ́ tó ní sùn ẹ̀wẹ̀ àti tó kéré àti tó yàrá get everything out of this house o gbọ́. Thank you. Mọ́mí, ẹ̀mí, èmi sì àti mọ́mí, àwọn náà lé mi kò lè, kí máa lọ. Kí ló sọ pé o ṣe? Láti ìgbà tí mo ti lóyún, ọmọkùnrin kò tó máa ń pè, ó máa pè mí láàrú, á pè lọ́sọ̀ á tún pè gbòòrò kódà ọjọ́ kan wà tó pé ọkọ mi lóbi ó ní láti máa sọ fún pèmí sí mi pé òun lòun fẹ́ mi lóyún. ẹrú èwo ni o. láti dájú wo ni ẹni rẹ̀ ń pè é kí ló ṣe wọn nọ́mbẹ̀ ẹ̀. bí mi. ẹ kí wàá ló ṣẹlẹ̀ tí o ti wá wà bí. Adéọlá Adéọlá Adéọlá èmi lèmi bí ẹ o bàbá tí mo bí ẹ fún rẹ̀ sọ òótọ́ fáwa méjèèjì báyìí àbí ṣé kìí ṣe pèmí síre ló lóyún lóòótọ́. mi ṣe tún gbẹ́rì mi jẹ́ mọ́ ni pèmí síre ni mo lóyún fún. wo wo ìyẹn kẹ tètè máa ń filẹ̀ wo detective tí wọ́n wá ń ṣe kò necessary a máa lọ yọjú sí wọn lọ́hùn-ún ni ebi wo ṣe ẹ kí wàá lọ sùn bóyá lójú ẹ̀ nù a máa padà lọ. bóyá lójú ẹ̀ nù. kéré ju pé kó máa kúrò ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìgbòho kúrò ẹ wò èṣù ni o tí ìjọba bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀rọ̀ ọ̀nà tó máa ń gbà wá rẹ̀ ẹja ṣọ́ra ṣe iṣẹ́ èṣù ni. Hmm, iṣẹ́ èṣù mo ti rí pé ṣe èṣù ṣe rí ó wá jẹ́ ṣe èṣù kò jẹ́ ṣe èṣù kò sí ìtọ́kàn mo ti sọ fọmọdé pé mi fẹ́ rí inú yìí èmi ò mọ̀ ọ́kọ́ tó tún wá ṣe nínú ilé yìí ṣé ẹ fẹ́ kó pọmọ fún mi ni. Eh? ẹ ẹ fẹ́ kó gbé kó kó gbé ọmọ mi lẹ́mìí mo ní mi fẹ́ rí mọ́ mo ti sọ mi fẹ́ rí mọ́ mi fẹ́ rí nìyẹn. Ah! ẹ wo àní fojú fokún kankan mọ àwọn ọmọ wa àmì ikú ò ní pa àwọn ọmọ ìfún wa a máa jèrè wọn gbogbo tó ṣẹlẹ̀ à ń bẹ̀ yín náà ni ẹ jọ hm? ẹ̀bẹ̀ là ń bẹ̀. ẹ jọ torí ọlọ kí ló dé gangan náà kí ló ṣẹlẹ̀ náà. mo yẹ kí mò ń sẹ́lẹ̀ mẹ́ tó kú ọ̀ṣẹ́ torí mo ti gbà yín láyè kẹ́ wọlé èmi ò sì sọ fẹ́lẹ́ pé mi fẹ́ rí inú ilé yìí mọ́ ẹ bó ṣe jókòó bí bí bí arọ kalẹ̀ tí bá kì tí bá kì kábéjì bọ̀ ẹ lójú tí bá kì sí ẹ lójú ó yá ó yá ó yá ó yá bí mo ṣe wò yìí mi fẹ́ rí yín bí mi ẹ wò ṣe kò tí ì sọ fún yín kò tí ì sọ fún yín pé oyún tó wà nínú ẹ yìí ọmọ tèmi kọ́ lórí ẹ tètè ní kó lọ wá ẹni tó lóyún fún o kó lọ wá ẹni tó lóyún fún torí ọmọ oyún ọmọ àlè ló o mo ti ẹ dìde kò ṣé wò ẹ dìde dìde dìde. i'm coming daddy i'm coming daddy just just hold on ẹ gbọ́n máa lọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. inú ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹjọ́ ẹjọ́ i'm tired. ẹ máa lọ ẹ má bínú ẹ má bínú ẹ ṣé o. Bravo. ṣé wọ́n ti lọ kù bí ìfẹ́ bí ọmọ yẹn nínú ilé yìí. ebi tí bá ti rí ọmọ yẹn nínú ilé yìí ó máa di big problem. ojú wọn look familiar. look familiar kí wàá ní ìyẹn sí. èwo ni káde mú wọn. jọlá ìwọ lè máa dìnnà èmi pé ojú tèmi look familiar. mi ì mọ yín rí. wọ́n ò mẹ̀mí rí. mi ì rí yín rí mi ì ah, mọ yín rí. ọ̀rẹ́ mi rí ojú mi dáadáa ò mọ mi rí. mi ò mọ yín rí mi ì rí yín rí. obìnrin máa burú gan ẹ wò dáàdì ṣẹ́rí láti ìgbà tó ti sọ fún mi pé òun ti lóyún mo ní kó má wọrí pé kó má wọrí pé a máa wá nǹkan ṣe sí. mo mo ti pàdé yín mi ì mọ yín rí. èmi àti ẹ ẹ wò sá ṣẹ́rí láti gbà yẹn ló ti gbóhùn mi lọ́fẹ́ lómi eré ni mo rò bó ń ṣe o <laughs> ṣẹ́rí èmi kàn wò pé kí n máa wòran pé torí pé lóyún kí n má bàa fa anything for now eré mo rò bó ń ṣe nísìnyí mo ti ní pé ah ó serious ẹ wò sá ìdílé tèmi ti wà nǹkan ti wà òun gbé ta tó bá bí ẹ̀rí tó má bí ẹ̀rí ẹ̀sà ẹ̀ má bínú ẹ̀sà ẹ̀ má bínú tó bá pé ìyá àti bàbá ẹ̀ ló bí ẹ tó bá bí wọn láyọ̀ àtàlàáfíà tó bá gbé ọmọ tèmi wá fún mi kò sọ lórúkọ fúnra mi ìgbà ẹni wọn kó wà láwa ìgbà ẹni wọn kó wà láwa. ẹ wò dáàdi ẹ gbàgbé orúkọ mi orúkọ mi kò wà important for now. ọmọ yìí ni kẹ bá sọ̀rọ̀ tó bá ti bímọ kó gbé ọmọ mi wá fún mi àjẹbẹ èmi àti ẹ. Are you stupid? Kí ni mo wọ rọ́bìṣì? Ah! O ò mọ̀ rí o mọ̀ rí o wá ká mi wo kẹrù ẹ kò tẹ̀lé o tẹ bá yanjú ọ̀rọ̀ oyún ìní mo fẹ́ rí ẹ mi jẹ́ fẹ́ rí ẹ hàn. mi mọ̀ wọ́n mi mú mi mi mọ̀ wọ́n mi mọ̀ wọ́n mi. ọmọdé ọmọdé náà ló parí ọmọdé wọ́n ló dárúkọ ẹ̀ ó ní ní ọlá ah, ah, ó ní sọ pé o ti sọ fún òpó olóyún tẹ́lẹ̀. Ah, kẹrù ẹ wo ẹbí ah, ọmọ pé bàbá ẹ ló ní ṣe o tó bá wí ni o ah, ẹbí o mi o ẹjẹ ìgbà tó ní kí wọ́n kẹ́rù ẹ̀ kó tẹ̀ lọ́pọ̀ ẹ tó bá ní kẹ́mi kẹ́rù mi bọ́ mo fẹ́ gbà. nínú máa ọ̀gá báyìí ẹ àmọ́ náà ọ̀rẹ́ mi ṣé mo rí pé èmi àti ẹ ọ̀rẹ́ bí ọmọ ìyá ni àwọn Yorùbá wọn dẹ̀ bọ̀ wọ́n ní ṣẹ́rùn ṣẹ́rùn fún láti lẹ́nu tó ń jẹ́ òfin mo fẹ́ kó sọ òtítọ́ àti òdodo ọ̀rọ̀ ẹ fún mi ṣó dá ẹ lójú wípé o mọ arákùnrin tó ń ṣiṣẹ́ rí. ṣó gbẹ́lẹ́ mi jẹ́ mi mi mọ́ mi rírí láyé mi pè mí lóru ojoojúmọ́ ló ń pè mí mi mọ́ rí. ò dẹ̀ mọ́ rí ọlọ́run a máa yọ wá nínú ogun apurọ́mọ́ni takoni torí irú ilé yìí ó ṣe mí ní kàyéfì pọ̀ ó dáa níbi tí ọ̀rọ̀ wa gbé dúró yìí kí ni nǹkan náà pàtó tó fẹ́ kí n ṣe báyìí kí ni mo lè ṣe fún ẹ báyìí lórí ọ̀rọ̀ yìí. bàtà wọn wọn ní àti dáadé wọn sì ní kí n kú lọ́dọ̀ mi pé mi lè gbọ́dọ̀ àwọn bí ṣe ní kí n wá sọ́dọ̀ ẹ títí tí òótọ́ ọ̀rọ̀ yìí máa fi fojú hàn ṣó ti rí ìtòsàn yìí rẹ ó kéré nínú nǹkan tọ́lọ́run lè ṣe ṣé kó ti máa wà lọ́dọ̀ mi bíbá kó ti máa sùn kó ti máa jí ìyẹn kọ́ ni nǹkan tó ti ah, ọ̀rọ̀ yìí ó rú mi lójú gan ni. nǹkan tó ṣàmà bá mi gbàdúrà ni pé bí ṣe wò rè kọ́lọ̀ jẹ́ ń sọ. àmín àmín ah ní orúkọ jésù ní agbára ọlọ́run tó bá ṣe ń fi ẹsẹ̀ kan kúnlẹ̀ báyìí ló máa fi kejì dìde wàá sọ̀ láyọ̀ ni bí ẹ̀mí mi agbóhùn yà agbóhùn ọmọ kò sí wàhálà jẹ́ àlọ́nulẹ̀. <laughs> ṣẹ́gun bọ́rọ̀ yẹn máa ṣe rí nìyẹn kẹ́ wò kọ́lọ́ ìṣàjẹ̀kọ́ ọmọ náà gba tiwa ẹ̀ wọ́n yẹ jẹ́ nìyẹn. Ah, ah máa jẹ bọ́ tí nípa bọ́dé wọ̀ ọ̀rọ̀ máa máa pè é nígbà. alfa ló ṣe tó tún lọ bí iṣẹ́ lẹ́yìn. ẹ wo èmi ò máa lọ sí ibi iṣẹ́ yẹn mọ́ kẹ́ mi ò lọ mọ́ o because olúwẹ̀ kàn ṣiṣẹ́ bí akúra fún wọn ni wọn ò dẹ̀ fún yàn wọn ò mọ́nà mo mọ mo mọ input mi sí iléeṣẹ́ wọn yẹn bọ̀ wọn wọn wọn ò fi iṣẹ́ yìn mí rárá so mo ṣe decide pé mi ì lọ mọ́ kémi náà wà lórí ọwọ́ mi ṣó ti rí bòmí ni kó tó di kó fi wílẹ̀. ẹ mo ti put in application mi sí eh, company mi àwọn yẹn dẹ̀ rí ó dà pé iléeṣẹ́ tí wọ́n yẹn ó gbé pẹ́ẹ́lí ju ibi tí mo wà yẹn lọ ọ̀làdẹ̀jẹ̀ ojú náà. Ah, wẹ́ kó bọ́sì náà ni àdúrà gbogbo wa kó máa ro èèyàn ní gbọ́ púpọ̀ jù kó lọ́ọ́ domi inú agbada nu. ìgbà tó ṣẹlẹ̀ ní kí iṣẹ́ ibi tí mo forward application sí mo ní insider mi ìsáyédà yìí ti pè wọ́n ti pẹ́ńsì orúkọ mi dáhùn pé èmi náà máa fún iṣẹ́ yìí ìgbà ìmọ̀dé ìsìn wọ́n máa pè mí ọ́fíṣálì wọ́n lè fún mi lẹ́fẹ̀ẹ́ máa bẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ́ máa wò ibẹ̀ yẹn owó wọn ó dọ́ọ̀lù bí mo ti ṣe tí wàhálà ẹ̀ ò lè kó tó ìgbà yẹn. gbogbo ẹ máa fi dùn náà nìyí náà tún lè máa rí nǹkan sára náà. Ah, small daddy. àwọn ah, ah, yìí mo ò tí ì lọ sí skul. mo ṣe fẹ́ máa lọ náà ni. látàárọ̀. bọ́dà bòde ọ̀fà kí tún ni yẹn. ẹ̀yin ò fún lówó yìí. ẹ òun náà ní ojú mi kó ní mi fún lówó mo ti fún lówó láàárọ̀ tó gbé jáde. ẹ wá tó ti gbowó lọ́wọ́ wọn tó tún ti gbowó lọ́wọ́ àwọn ọmọ lórí tó tó fẹ́ gbowó lọ́wọ́. Mm, àwọn ọmọ mi fún mi lówó àwọn náà fún mi lówó ó yàn tó mi mo ṣe fẹ́ gbà kún un ṣe fẹ́ kí n máa padà wálé lẹ́mẹ̀wá ni at least àtẹ̀lé ah, bímọ fún semester yìí ẹ jọ̀ọ́. kò tó ẹ o ti ń gbowó jù o ti ń gbowó jù o ti problem kan tí mo ní pẹ̀lú ẹni pé o ti di ọ̀ka dìbò báyìí ṣé wọn tán pè bẹ́ẹ̀ máa mi owó ni o. Ah, o ti ń gbowó ju wẹ̀ náà àwọn gangan ìwà yìí wọ́n mọ̀ pé kò sí iṣẹ́ kankan lọ́wọ́ mi sí agbára ọlọ́run ti bá dẹ̀ ti ríṣẹ́ mi màá lọ gba bomi màá lọ máa gbílù mi kẹ́yìn máa gbé bí kẹ́ máa ṣe bó ṣe wù mí. ó ń yọ sí wa lọ́rùn náà ni. kó má yọ̀yọ̀ kú yọ kó má yọ̀yọ̀ kú yọ ah, ọ̀bọ làágùn náà. bẹ́ẹ̀ni ìwà ara ni ò jẹ́ ká mọ̀. kò mánéjì ẹ̀ ni o pépé kó tó padà wálé o. ṣẹ̀yà kó má mánéjì ẹ̀ bú tó bá dẹ̀wò olùdé sùn kó máa lọ fún ìrora nǹkan fọkùnrin gbólógbó ẹ̀ kó ra nǹkan fún James kó ní bẹ́ẹ̀ fún ẹ̀dí ẹ̀kan kínní kan ayé ẹ̀ lẹ́nu. ẹ wo bọ̀dé sóúnjẹ kankan wà lébàá yá. ẹbí kó tó lọ o mi ò mọ. wà ń gbọ́ ẹṣẹ́ mi sóúnjẹ. ẹ lọ kíjì èmi lọ́ọ́ tẹ̀wé. ok ó dàbọ̀. take care ẹ̀gbọ́n ò serious àbúrò náà tọrọ owó wọ́n fẹ́ pa mí. wá kí ni wo wèrè tó ń bá mi dánwò yẹn sí i nà tó fẹ́ kí n máa invest almost fifty million sórí nǹkan mo ní rí èrè ẹ̀ ni wà ó mọ̀ pé ségo náà ti sọ fún mi gbà ẹ̀ náà ó wọ̀nù mi ṣó ti yẹ kí n má gbé fún ẹ bọ̀ mo gbé fún ẹ ọmọ tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ dìnà tẹ̀rẹ̀ dìnà advex later later later ah wow hello ẹ ká sọ bẹ́ẹ̀ what's up Kọ́lá is my name àwọn tèmi máa ń pè mí ní K-switch. nice i'm Diola. You serious yeah. wow lovely name you got. thank you. yeah yeah. ibo ló wà lọ nínú oòrùn báyìí ẹ má bọ́dà pa ibi tí mò ń lọ. ní òjẹ́ ń bọ́dà jẹ́ ń bọ́dà jẹ́ ń bọ́dà ibo ló ń lọ gan. ẹ jọ ẹ kúrò lára mọ́tò yìí fẹ́ ah, ah, ó. O bọ ah, ẹ ti ká mi nìyẹn mo jẹ́ ẹ̀bi ẹ̀ ìgbà tó ká mi ló jù fún wọn àbí báwo ni ajá mi ò mú díẹ̀ títí àgbẹ̀ àmú ẹ̀ tó bá ló ti gbà àwọn tí ẹ lọ́ọ́ lóye kúkẹ́ náà bẹ́ẹ̀ ló kà. mò ń wo dírámà yẹn àti guy yẹn ni. ọ ẹyin náà rí mi ẹyin yoga àwọn èèyàn fọ́ọ̀nì iṣẹ́ mọ̀ nígbà tó dúró sára mọ́tò onímọ́tò tó onímọ́tò ẹ̀ ni. well òun náà ni kò ń try lọ́kùn ni mistake tó kàn ṣe ni pé kò yẹ kó lo format. adéfẹ́ra ni òbọ̀ yẹn fẹ́ yà honestly speaking. kò yẹ kó parọ́ náà. imagine. well um, tí ẹ bá mind ṣé mo lè mọ̀ yín. bọ̀dé lórúkọ mi ẹ wo ti yé mi ṣé mọ́kàn tó ṣẹlẹ̀ ẹ̀rọ oríṣiríṣi èèyàn ló wà èmi ò parọ́ fún yín o. bọ̀bọ̀ yẹn fún ọ nìgò. <laughs> kò sára tó ń dá mọ́ ń gbòòrò. kí ló dé tó ṣe máa ń parọ́ bẹ́ẹ̀ ń téèyàn tó kó bá nóhùn tó. in fact pípé mi ìgbòòrò èrì láyé mu. Ah, gángan. ṣé mọ̀ pé títẹ̀ nìkan ò bá báyẹn tẹnìkan ò lè dá tóun náà bá lóru fọ́mátì yẹn báwo lèmi ṣe fẹ́ rí opportunity láti gbé súnmọ́ ọmọ yẹn. bẹ́ẹ̀ni ẹ alpha nsìn kí ni ìwà àtọmọ yẹn wá jọ kí lè jọ conclude báyìí ah really so much a kan exchange number ni pé a máa máa pera wa later. ẹ eh, ìwọ try kò fún ní follow up ṣáà understand bí lèmi ṣe máa ń ṣe tiẹ̀ náà ó náà fún ní follow up ó ti yẹ. Ah. Ah. báwo ni wọ́n dín tiẹ̀. ẹ eh, kò ìpẹ́ náà tí mo tí mo dé mo dẹ̀ bèrè yín wọ́n ní ẹ̀ ń clean up nílé pẹ́ fẹ́ jáde. ok ó tọ́ ni ọ̀rẹ́ a ti ń jáde. nípa ọ̀rọ̀ tí mo sọ pé mo fẹ́ bá ẹ̀yin méjèèjì sọ ọ̀rọ̀ tí mo sì ti máa ń sọ tẹ́lẹ̀ ni o ọ̀rọ̀ lórí ìyàwó dé iná ni ẹ dẹ́kun ọjọ́ wo ni ẹ tún fẹ́ mú ìyàwó wá sílé àbí ọmọ kékeré lẹ́yìn méjì dẹ̀ ń pera yín ni ẹ mọ̀ pé kò sí ọmọ àgbékọ́rùn roko mọ́ nínú ẹ̀yin méjèèjì ẹ ṣé ó dìgbà tí ẹ̀yin méjèèjì máa ń fi owó pension tẹ́ ẹ̀ fi ń tọ́ ọmọ ah, ó ga o àbí. kò rí bẹ́ẹ̀ mọ́ mi Ah, gbogbo alẹ́ máa ń sọ kí nínú mo ti sọ fún yín pé august twenty four la máa ṣe tọdún yìí august twenty four ti dé náà ṣùgbọ́n february twelve ẹ̀rẹ̀ ti ń complain. shut up dare kí ló ń ṣe tó ń rán mu ṣe nǹkan tí mọ́mí mi bá ń sọ kò ń sọ̀rọ̀ gidi náà ń sọ fún yín ni wọ́n sọ fún ẹ̀ òun já pamọ́nú ṣé ọmọ ẹ̀pọ́jọ́ ń lọ lórí ẹ̀ ni. ọdún mélòó náà ni mí. ok ó ti yé mi sìn ó dìgbà tó bá dàgbà kó tó mọ̀ pé ẹ kò wẹ̀. ẹ má bínú sá kò wà wá náà pé ká má ti ènìyàn o èmi nígbàgbọ́ pé tó bá tásìkò ọlọ́run máa ṣe àdúrà lẹ́kọ̀ọ́ máa bá wa gbà pé ká má gbé egun eléegun. ẹ orí mi ẹlẹ́dàá mi ò tẹ̀ ní jẹ́ kẹ́ gbé egun eléegun ẹ̀yin ni kẹ́ wá kan ṣe kan ṣe ti gbọ́ kẹ́ ṣe kíákíá. ẹ ṣe dádì àmọ́ mi jáde báyìí. ẹ ọ ṣe à ń ṣe lọ ẹ̀yin náà múra ẹ lọ sí dádì àmọ́ mi tí ó ṣe dábòjá lọ. ọwọ́ ó tún ti yẹ gbé mi mọ́ra. àwọn náà náà wò sí mi. mo fẹ́ gbogbo ohun táwọn ọmọ mi máa ń ṣe August twenty four la february twelve la ṣe wa. ẹ wo ẹ̀gbọ́n ẹ̀yin náà ẹ wá kàn ṣe kan every year lẹ máa mú august tó bá ti ń pọ august twenty two báyìí ẹ máa lọmọ yẹn ọ̀tún dámọ́ ẹ máa máa wá mi ẹsẹ̀ yín dẹ̀rẹ̀ mi wò pé tẹ́yìn bá má rí kémi má rí. mo problem tiwọn náà ní ni gbogbo nǹkan ló máa ní mo ní complain ṣé ìgbà tí n bá mú august twenty four tó bá di august twenty three máa pàdé ẹ lọ́dọ̀ kẹndala ṣé èmi máa wá lajú mi lẹ̀ kíta lùbọ̀ kó wọ̀ adé ní ẹsẹ̀ mi ló ń tẹ̀lé ṣé gbogbo ètò ìṣe náà ṣe ẹsẹ̀ mi náà ò dá bẹ́ẹ̀ yẹn ni ah, ah òun ṣe gbogbo ẹ̀ òun ṣe nǹkan tó dá òun ní ẹsẹ̀ mi ò dá tó bá máa wá dá. kí ló dé tó wà fún ní attention. nígbà tó dẹ́yìn act fún ni ìkan ẹ̀ṣẹ̀ ṣe bí ìwé rẹ̀ tán ni òun náà tún kó rẹ̀ bù. ṣùgbọ́n àwọn ọkùnrin tó bá ti rí obìnrin báyìí bíi fífẹ́ fífẹ́ ló máa ń wà lórí ọkàn á máa ranjú ni. I know, I know, sure you are right to some extent but kò ń ṣe gbogbo wọn kò ń ṣe gbogbo ọkùnrin tó bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun ló fẹ́ fẹ́ besides ah, àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní tí ẹṣin bá dá ni èèyàn máa ń tòògùn ni o wò tá a bá ní bí ejò ṣe gùn tó la ṣe máa dáná ẹ̀ àfàìmọ̀ ká má fi iná sílẹ̀ o tọkọ bá kọ ni ọkọ lèèyàn máa fẹ́ ah, bọ́bọ́ tó gba nọ́mbà èyí tó bá ti pè é tí ẹ̀ gbọ́ tó fẹ́ sọ náà hear him out first you never can tell you know. Musu, jeke le mu mi rò lẹ́ẹ̀mejì kájẹ́ má bàa gbowó mi lọ́wọ́ mi ṣó mọ̀ once beaten twice shy. I know I understand you totally but I still insist anybody to ba try láti buy ẹ sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ gbogbo nǹkan tó fẹ́ sọ èmi mọ̀ wípé ní agbára Ọlọ́run ṣó ti rí ọ̀rẹ́ ayọ̀ Honestly, I believe so. Mm. I'll give it a thought. All right then. Mm. All Alright, So báwo one, ni ibi tó lọ yẹn kí ló sọ pé. Wọ́n bá everything máa wà Yeah, we should move. Bọ̀dé, mo ti ní kò yé pè mí. Ṣé nítorí mo fún ẹ nọ́mbà mi dá irú ṣe ń pè mí? Ẹ̀yin ọkùnrin. Tẹ bá ti ń wá nǹkan lè máa runjú káàkiri as soon as tẹ bá ti rí nǹkan tẹ fẹ́ yẹn ìka kan ní wọ̀nyí dì mọ́. ó yé mi ó yé mi sórí um, diola mo fẹ́ kó fún mi ní chance gbogbo ọkùnrin ò lè rí bákan náà but trust me sórí tèmi ọlábọ̀dé ó yàtọ̀. mo ti sọ fún yín mo ní mi ò lè fẹ́ èmi àti àlè fẹ́ra wọn mo mọ nǹkan tí mo fẹ́ kó fún mi ní chance kí n lè fi prove ìfẹ́ tí mo ní sí ẹ just give me a little room to express myself. ó yẹ kó understand mi nǹkan wà interested in any relationship for now. Diola, tíyan bá ní kó ń díjú kẹ́ni búburú kò kọjá títí tẹ́ni eré máa fi lọ èèyàn onímọ̀ ọ́n èèyàn onímọ̀ bó ṣe wà nílé kí ló wà ní gbàǹjà ṣòro bó ṣe wà láàrin ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà láàrin obìnrin. okay um màá wá rí ẹ ṣùgbọ́n wàá ṣoore kan fún mi tẹ́ẹ̀sì àdírẹ́sì yẹn sí mi kí n lè wá ẹ wá bẹ́ẹ̀. bọ́dé àti fún ẹ ládírẹ́sì mi kọ́ ni pírọ́blẹ́mù ṣùgbọ́n wàá promise mi ní nǹkan kan kí n tó fún ẹ ok ṣé kìí ṣe pé tí mo bá fún ẹ tán wàá máa disturb mi nílé ok máa text ẹ sí ẹ nísìn. ṣe. bọ̀dé ó lóun bọ̀dé àbí òun ni bọ̀dé tó ń bá mi sọ̀rọ̀ ẹ̀yìn. bọ̀dé yẹn náà ni mi ìmọ̀ kan tó wá ní ìdúró tí kò sí ní ìdàkọ̀ṣù mi á dẹ̀ máa disturb mi káàkiri bí ẹ̀pẹ́ lọ sọ pé mi ò sí ilé ní sùúrù má kó bẹ́ẹ̀ mi torí mo ti sọ fún pé kó ní sùúrù kí n lọ pè ẹ́ wá báwo ni mo ṣe máa lọ sọ fún pé ò sí ilé nígbà tí mo ti ní kó ní sùúrù kí n lọ pè ẹ́ wá. mo ṣe a máa tó lẹ́sẹsẹ ni tí ẹ ṣe lọ yọjú sí lónìí ó pọ̀ tó fẹ́ sọ ẹ́ ó ti gbọ́ wọn á bọ̀ wọn á bọ̀ wọn á yọjú sí. káwọn ọ̀rẹ́ kò tẹ ìjọba tó fẹ́ sọ gbogbo fún gbọ́kẹ́ yẹn bí bí sàmà. Sọ̀rọ̀ báwo? Sàràkí, báwo sọ fún mi kó ń bọ̀ nínú Actually, òótọ́ ló sọ, mo less busy lénìí ni ó ṣe jẹ́ kí n fi opportunity yẹn wá wò ẹ̀. Anyway, ṣé kò wá stressful láti get? At all. Okay. Tiwa. Mo wà pa. Kí ni kí wá ó fà ìbẹ̀? Wọ́n mú tiẹ̀ wá òkè. Jẹ́ kí n kọ́kọ́ gbájúmọ́ tí mo bá wà ṣùgbọ́n kọ́rọ̀ mi má lọ dàbí ẹlẹ́wù ẹ̀tù tó lọ sọ́dọ̀ rẹ tí ó ní assistant ó débẹ̀ wọ́n ọ̀fà ẹ̀ lóúnjẹ oúnjẹ yẹn ló ń kọ́kọ́ attack ẹlòmíì wà lẹ́yìn ìyẹn gbaṣọ ẹ̀tù ó gbà mí ẹ̀sùn òòjọ́ nǹkan tí àtijọ́ ń sọ látọjọ́ iná ni mo torí ẹ̀ wá Diola mo fẹ́ kó fún mi ní chance jẹ́ kí èmi náà tiẹ̀ express ara mi díẹ̀ ó wù mí kí n fẹ́ ẹ ni kí n fi ẹ̀ ṣíyàwó. bọ́dé gbogbo wa tó tó mi láti jọjọ́ yìí gbogbo ẹ̀ ló yé mi ṣùgbọ́n ọkàn mi ti le pẹ̀lú ọ̀rọ̀ ọkùnrin. sórí ọ̀rọ̀ ẹ yé mi but ọlọ́run tó dá ìka wa yìí ṣé wọn náà rí i pé kò dọ́gba gbogbo ẹ ló dẹ̀ ní ìwúlò ẹ lọ́tọ̀ọ̀tọ̀ bíbèjì ṣe wà yẹn wọ́n jọ wà ní not the same time wọ́n bí wọn ní the same day ìyẹn ò mí pé ìwà kan náà làwọn méjèèjì máa wù tí ọkùnrin kan bá tiẹ̀ ti yọ ọ̀fẹ́ ǹdẹ̀ rí ìyẹn ò mí pé gbogbo àwa ọkùnrin ìkan náà ni wà náà fún mi ní opportunity láti express ara tèmi bóyá mi yàtọ̀ sí àwọn tó bá ti ṣe tẹ́lẹ̀. ọ̀dẹ gbogbo ẹ̀yin ọkùnrin nǹkan kan náà ni gbogbo yín ṣùgbọ́n ọkùnrin tó bá lè fẹ́ mi fẹ́ bùkátà mi mo ní mo wá báyìí. bùkátà. bẹ́ẹ̀ ni o hmm. ẹ wo ọkọ ẹ kú ìjókòó nǹkan tó dà láti ṣàlàyé fún yín ni pé ṣé mo pé tẹ̀yìn ọkùnrin bá wà tó ní ìfọ̀kànbalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá jàjà notice obìnrin kan pé ẹni báyìí báyìí mo nífẹ̀ẹ́ òun fẹ́ máa fẹ́ ah bùkátà ńlá ló fẹ́ẹ́ fẹ́ yẹn o torí obìnrin kan bùkátà bíi twenty ni tọ́lọ́mọba tí wàá gbọ́ àdúrà wọn tó fi ọmọ sáàárín wọn ah, ẹ wo ọkú bùkátà yẹn wá di rẹpẹtẹ ó wá lọ sọ a nǹkan tó fẹ́ sọ nìyẹn tí ò mọ̀ bó ṣe máa sọ. well um, ọ̀rọ̀ yín yé mi ṣe rí ọkùnrin tó bá wá sáyé tó lóun fẹ́ gbé bùkátà obìnrin kò tí ì wá ṣe nǹkan tí ọlọ́run wá ṣe ni ṣe bí mo ṣe wà yìí èmi fúnra mi mọ̀ wípé uh, obìnrin bùkátà ni wọn <laughs> bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe wà yìí mo ti rẹ́dì láti gbé cross tèmi because gbogbo bùkátà tí ó bá wà cross mi ni. Ah, ṣẹ́rí tẹ̀tẹ̀ wá sọ yìí ó dùn mọ́ mi nínú gan-an ni I must confess <laughs> ẹ ṣe gan-an ni. ó dà o màá máa ro oh. ẹ wo nǹkan tó ń rò èmi ni kẹ́ ṣáà máa wò ẹ má gbọ́ títí ẹ̀ gbogbo nǹkan tó ń rò yẹn ló pa o ó ti gbọ́ ó dẹ̀ ti gbà nǹkan tẹ̀sán ṣe ti gbọ́ ẹ ní problem kankan ẹ̀yẹ fọkàn yín balẹ̀ <laughs> ní wàhálà ẹ kú jókòó. ẹ ṣe gan ẹ ṣe gan. kí ni jíjẹ kí ni mímú sùn. kí ló tí wọ́n ń ṣe báyìí kí ló ń ṣe báyìí ṣé yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé kí ló fẹ́ máa jẹ kí ló fẹ́ jẹ ẹ ṣé oúnjẹ ò sínú ilé ni ẹ wo ọkùn ẹ ń bá mi bọ̀ látàrí bí mo ṣe ń bá yín ṣá tí mo ń ṣàlàyé ara mi fún yín. oúnjẹ kò rẹpẹtẹ nínú ilé ẹ̀ẹ́kan ẹ wò mo lè ṣe yàtì ẹ jẹun ẹ tún máa padà jẹ ní ìfẹ́ ní. ẹnu gba tèmi tẹ ti rí nǹkan tí mo ẹ lè fún mi lẹ́ni tí. ẹ ẹ ó yà ó yà ó yà ó yà ó yà ló dàrí ẹ ó bèrè kí lọ bẹ jẹ ẹrù nǹkan kékeré kọ́ ni ó ń ṣe mọ́tò yìí o ẹ ń láti gbé e lẹ̀ kí n farabalẹ̀ bá sáfìsẹ̀ iṣẹ́ pọ̀ lára ẹ̀bẹ̀ ṣe ń wò yẹn. bọ́ńkọ́ kò ṣé kí n tó gbé kúrò nílé láàárọ̀ yìí. Ah, <laughs> ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí mọ́tò ní sọ fún yín tó bá máa bàjẹ́ ìfún ẹran ara èèyàn báyìí kò ní sọ fún yín tó bá máa ṣàárẹ̀. òmùdẹ̀ hmm, ah, níbi kan tó wà very very very important mo fẹ́ dé báyìí báyìí báyìí gbọ́ ṣé káàbù aládùúgbò yìí tẹ́lẹ̀ get kí n lè gbé lọ síbẹ̀. Hmm, àwọn káàbù máa ń kọjá káàkiri ládùúgbò yìí but màá rán ọmọ mi kó lọ sí páàkì kó lọ bá ń get kan mi. ó dà ẹ ṣe ẹ ṣe. hello there. hello baby. báwo ni. ah mo wà okay. ibo ló wà. mo máa wà lọ́dọ̀ mechanic mi mà ni mo gbé mọ́tò mi dé báyìí sí wọ́n dẹ̀ ní pé nǹkan tó ṣe pé ó pọ̀ pé mo ní láti gbélé fáwọn káwọn lè ṣe dáadáa níbo ni wàá wà. èmi náà ṣẹ̀ṣẹ̀ kúrò ní ibi tí mo sọ fún ẹ pé mo ń lọ ẹni ṣẹ̀ṣẹ̀ kúrò bẹ́ẹ̀. Joshua lè yọjú sí mi báyìí báyìí báyìí. àkìlẹ́gùn ah, mi ṣètò lóhùn ò fàárọ̀ jò máa wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí júwe bẹ̀ fún mi ọkọ̀ text address bẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. ah ok dear mama dúró díẹ̀ ok ó ṣe bye. All right. ọ̀nkú ẹ jẹ́ kí ẹni tí mo pè jẹ́ kó dé náà eh. ẹ má wọrí ẹ̀yìn máa pàṣẹ lọ ah, má mọ nǹkan tí máa ṣe sí. ó dà kó kí wàá lọ sọ pé ó ṣe mọ́tò ẹ̀sìn. Oh, àrùn tó mọ̀ sọ pé ó ṣe é pọ̀ wọ́n ní àwọn òtí ẹ̀ lè parí ẹ̀ lẹ́nu. èmi dẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọmọ mi tó mọ̀ bí olè yá mi ní mọ́tò ẹ̀ kí n sáré débẹ̀. Ah! mo dẹ̀ ní appointment tó yẹ kí n catch up pẹ̀lú o eh, but don't worry that will wait because i will do anything for you. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀sìn eh, sàn ti ní wọn lè parí ẹ̀ lẹ́nu advice mi ìbámu wa ni pé jẹ́ kémi gbé ẹ lọ kí n lè fi yẹn mọ̀ once and for all. Um, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pé mi sọ fún wọn pé mo mú ẹ̀bọ tẹ́lẹ̀. nǹkan tó ń sọ fún mi ń ṣe ni pé mi ò ṣe é rí àbí. kò kí n ṣe bẹ́ẹ̀ but mo nígbà tí gẹ́ wọn prepared. ìwọ máa wọrí èní lè ní jẹ ní gbọ́dọ̀ mọ̀ wọ́n dẹ́nu máa gbé e débẹ̀. if you insist. Eh, madam ẹ wọ ẹ ní láti fún wa lówó kíákíá so that màá lè lọ ra páàtì ẹ láàárọ̀ la kí ló dé tí ẹ̀yin náà lè parí ẹ̀ fún wọn lẹ́nu ó yẹ kẹ́ parí mọ́tò yìí nígbà tẹ́ ẹ mọ̀ kó obìnrin ni wọ́n lè ń ṣe bẹ́ẹ̀ àbí. à kò rí bẹ́ẹ̀ àwọn tó ń ta páàtì wọn ti close ní ìwé so àárọ̀ ọ̀la ni màá ṣe lọ ra ok èló ni owó tẹ fẹ́ gbà báyìí. ẹ ẹ wò seven five lẹ́ẹ̀ máa fún wa torí páàtì ti máa ra seven thousand ní five hundred náà lówó ti tèmi. seven seven five oníṣẹ́ owó ẹ̀ tún dé five hundred péré ni ti yín bẹ́ẹ̀ mo máa ń ṣe mọ́tò mi báyìí náà àmúṣàmọ́ mutiu oníbò náà ṣe ń lò fún wa. tèmi yàtọ̀. ìyẹn má wọrí ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá fún yín ní three five nísìn tó bá ti dọ̀la tán tó fẹ́ gbé mọ́tò màá fún yín lówó tó. Ah, ẹ wò three thousand yẹn ò lè wọ́ọ̀kì torí ọmọ ibo ti máa ra páàtì lọ́wọ́ ẹ ó láìkí owó ju mọ́mí ẹ lọ okòye kò lè gbà rárá. ẹ wókè ẹ gba five thousand tó bá di àárọ̀ làwọn fún yín two five tó kù. Ah! kò sí wàhálà. all right ẹ jọ o ẹ jọ o. no wàhálà. ẹ wà kí ẹ fi kí ẹ. all right ẹ tẹ́kẹ̀. ó dà ọ̀ fún wọn kì í. okay yeah that's sorry. um, small small sáré wá bá mi ra star kan jàre small. Ah, Gracias gbogbo ilé kọ́ àlàáfíà ṣíṣe ń lọ títí káwọn ẹni ní àkìlẹ̀ àti àlàáfíà wọn wà. mọ́mi bọ̀dé ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín ni bọ̀dé mọ́mi. ilé ń jarí bàbá mi àti ń gbọ́ bọ̀dé bọ̀dé bọ̀dé nínú ilé ìnáwó ti tó jọ mẹ́ta pẹ̀lẹ́ mọ́mi àti dáàdì ńkọ́ ṣe dáadáa náà wà ẹ má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o hmm? ilé ayé ìpín tì ní o àwọn àtẹnu náà wọ́n ń ṣe gbólóhùn asọ̀ wọ́n ṣe kí ni wọ́n á parí ẹ̀ bàbá ti rí ọ̀nà tẹ gbàṣẹ́ra yín ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ pera yín báyìí ní kàṣà báyìí ní kàṣà hmm? ọlọ́run àjẹbára yín kalẹ̀. àmín mà. bóun tẹ́ fẹ́ ọlọ́run àfilẹ̀ yín lọ́wọ́. àmín mà. bí bàbá mi yẹn hmm. àmọ́ adéọlá níbo ń ṣe abiyamọ o ara abiyamọ kì í tẹ́ rárá o ẹ́ o sọ fún mi wípé òun bọ̀ ọ̀sẹ̀ kẹta rẹ̀ àfi bí ṣe rí tó yọjú lé nìyẹn sí i tí ò bá sí tẹni tó mú wá ń sìn èmi ò rò pé ó máa débi mo dẹ̀ sọ fún ẹ nípa iléèwé ọmọ ẹ wọ́n ní èmi kọ́ ni mo lè ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe wọ́n láfi kí ìyá tóbi gangan kó wá ṣé ò fẹ́ kọ́mọ ẹ kàwé ni ah! èmi ò mọ yìí tó ń ṣe yìí o. mọ́mí ẹ má bínú sí mi ọ̀nà ló pọ̀ ṣùgbọ́n màá try láti yọjú sí wọn ní next week lágbára Ọlọ́run. next week ìyá yọjú ní next week yẹn o ṣé mo pọ́ máa tó wọlé ẹ́. kò ní jù. ẹ wo mọ́mì a ti fẹ́ máa lọ mọ́. Ah, kí ló máa mú kí ni ohun tó fẹ́ jẹ. Ah, ẹ má bọ̀ dàmọ́ ṣe ó níbi tí mo fẹ́ lọ tẹ́lẹ̀ kí n tó ní pé kí n fi opportunity yẹn yọjú sí yín lẹ́nu. Ah, irú àlejò wo wá nìyẹn tí ò jẹun tí ò mú nǹkan kan. ẹ jọba. ọ̀gá ń gbà náà ẹ̀yìn tí ìwàkiwà nìyẹn o kí ni ah, ẹ má wẹ̀ tó hmm? eh, ó dà kò burú o ìṣe mo dúpẹ́ o. ìṣe bàbá mi máa hmm. eh, tún wá ní bísí láìpẹ́ ọ̀dà bísí láìpẹ́ dáàbò kò wúlò ọkọ mi o kó tètè padà kó gbójú wẹ̀yìn dáadáa. acabou. Bọ̀dé kí ló ṣe kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. màmá máa ń. ọkù Bọ̀dé ẹ bọ́lẹ̀ ni. kí ló dé. Ah, ah. ẹ bọ́lẹ̀ ni ẹ wo ẹ̀rí mi tí mo dúró sí bó ṣe ti ni pé ẹ̀ ń bọ̀ òun ni mo ti ń pípẹ́ fún yín ẹ máa tó dé kí ló tẹ wá dé tẹ̀ bọ́lẹ̀. báwo ni jàre mo ń try. mo sún eh? bọ̀dé mà ní láti bàtà tí kò lọ́dọ̀ àwọn ọmọ mi títí ta fi délé kò sọ ábà ìta fi délé ó kàn quiet mi mọ nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀. tó ipò bọ̀dé kí ló ṣẹlẹ̀ kí lọ́rẹ́ mi ṣe fún yín. wáyé tó ṣe máa parọ́ fún mi kò sọ fún mi pé òun ti bímọ rí àwọn kò sọ fún mi òun ti tí mo dé ní àwọn parent ẹ̀ tí mo bá ọmọ rẹ̀ ń bẹ̀. ẹ jù tó lọ lọ́run kó náà bá bẹ̀yìn. èdè máa wò ó pé àwọn obìnrin bùkátà á pọ̀ òun ni mò ń ṣàlàyé fún yín o ṣe rántí pọ́lọ̀ tó fẹ́ sọ fún yín nìyẹn èmi mo ní kó má ti sọ mo nítorí ẹ̀yin ọkùnrin tẹ bá ti rí pé obìnrin tẹ fẹ́ fẹ́ báyìí ó ti lọ́mọ tẹ́lẹ̀ ń máa fẹsẹ̀ fẹ́ mo wá jẹ́ kó yẹ pé tó bá yẹ pé tòótọ́ lẹ nífẹ̀ẹ́ eventually ẹ máa accept ẹ pẹ̀lú ọmọ yẹn náà ni èmi mo jẹ́ kó sọ fún yẹn jọ̀ọ́ nítorí ọlọ́mọ ẹ ẹ wò ẹ gbọ́ nǹkan tí mo ń sọ fún yín ojú ẹlẹ́dàá yín tó ọdún ẹ lọ́mọ yìí wà tẹ́lẹ̀. Adéọlá ṣé o dẹ̀ rò pé tó ṣe yìí ó bójú ó ṣe dáadáa títí títí tí tó ti kó lé pẹ̀lú oyún tó o tún fi bímọ o mọlé yẹn padà wá o ò tiẹ̀ lè rányàn wípé ẹ jọ o mo bímọ ẹ ẹ wá lọ bá mi bẹ àwọn òbí mi mo wọ ẹ kò síbi tí mi ò wọ ẹ dé gẹ́gẹ́ bí abiyamọ níbi tí ara abiyamọ tó ta mí dé o gbọ́ pé òbímọ náà ni ni mo tún kiri sí rìn ni mo ń wá ẹ kiri ẹnìkan lójúwèé bíbáyìí fún mi ni mo ṣe mọ bíbáyìí àmọ́ wọ̀ náà ò ṣe dáadáa o ó yẹ kẹ́ máa bára yín sọ òótọ́ ọ̀rọ̀ ẹ́ iye bí wọ́n mọ ẹnu ọ̀nà tiwa báwo ti ẹ̀ mọ́lé ẹ̀ tí ò bá wá sẹ́ni tó júwèé bíbá ìfún mi ń kọ́. mọ́mí ẹ má bínú yín ni mo máa bẹ̀ èyí tèmi ṣe mo fi ṣe pé ojú mi ó rí ojú ṣàánú. ó yẹ kí wọ́n sọ fún yín tòótọ́ nígbà tó bímọ kí lè ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn fún yín ibi tá a ti ti tọmọdé ti tó àbọ̀ nìyẹn ẹ má bínú máa. kí la fẹ́ ṣe ibi tọ́rọ̀ gbédè yìí kí ló kù mọ́ mo tiẹ̀ ti dúpẹ́ pa àti erójú àti rímú mo ti bímọ láyọ̀ àtàlàáfíà ẹlẹ́dàá mi ṣeun ah, ọkùnrin lọ́mọ àbóbìnrin ọkùnrin ni kí lorúkọ ẹ ah, ah. bẹ́ẹ̀ kọ́ kí ni ìtumọ̀ bẹ́ẹ̀ kọ́. nígbà tí mo sọ fún gbogbo yẹn pé bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ ṣe rí sọ́dọ̀ ìfẹ́ forúkọ yẹn ló fi kú òun ló ṣe sọmọ ní bẹ́ẹ̀ kò burú ó dà bẹ́ẹ̀ bí tọrọ gbédè yìí lóòótọ́ ló jẹ́ bàbá ẹ̀ ló lé ẹ̀ e síta ṣùgbọ́n bàbá ẹ̀ náà dẹ̀ bínú mọ́ báyìí ó yá ká máa wọlé lọ àbí. èmi ò tẹ̀lé yín lọlé o kí wàá tẹ̀lé yín lọlé ká máa fi mí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí di ọmọ ìkókó nígbà mi ò lọ. ojú ló ń ti ẹ̀yìn ẹ kò sí wàhálà ṣùgbọ́n ọmọ tẹ́mi wò lọ́wọ́ ẹ̀yìn adéọlá mò ń gbọ́ ọmọ lọlé nígbà tí n bá gbé ọmọ délé mo mọ̀ pé nípasẹ̀ ọmọ ìwọ náà wọlé wa àbí ẹ gbọ́ ọmọ fún mi ẹ ṣáà gbọ́ ọmọ fún mi. Mm. Ah. bẹ́ẹ̀ kọ́ wọ́n ní bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sọ ẹ́ kò burú o èmi sọmọ tèmi láyìndé o àyìndé bẹ́ẹ̀ kọ́ o bẹ́ẹ̀ náà ni olúwa ṣeun èmi ń gbé lọ lé ní ẹ lọ́ bá mi di ìwọ̀n bá aṣọ bẹ́ẹ̀ dẹ̀ di aṣọ. màá lọ máa dọ́jà àyà ṣọ́ra fún mi. ọ̀dọ̀ wa ló wà. ọ̀dọ̀ wa ló wà. àdáàtì ó yẹ kó sọ fún mi ni ọmọ bíbí ò kì í ṣe àrùn kò kì í ṣàrùn rárá báwo ni irú nǹkan ṣe máa ṣẹlẹ̀ tó máa lọ drop ọmọ síbi kan ó kì í ṣe agbọ́pọ̀ wọn àgbọ̀mọ lọ́wọ́ ẹ̀ ni wá tiẹ̀ sọ fún mi sórí ìyẹn la fẹ́ gbé ìfẹ́ wa lé lórí orí orí irọ́ la máa build foundation ìfẹ́ wa lé kó dáná o. ẹ ẹ má bínú. nǹkan tiẹ̀ nǹkan mi ni ọmọ ẹ ọmọ mi ni nà án. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. ṣe ti gbọ́ ẹ nítorí ẹlẹ́yìn inú wa ni ẹ̀ ní bọ́lẹ̀ lẹ́yìn tó yẹ pé bọ́rẹ̀ mi ṣe pè mí pé ẹ̀ ń bọ̀ ni mo ti fi ilé pọ̀ ọtí tí mo ti fọ̀nà roka ẹ máa jẹun ni o ẹ bọ́lẹ̀ jàre ẹ má bínú. ìkúnlẹ̀ ìgbẹ̀rẹ̀ torí ọlọ́run ẹjọ́ ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run. ìyàwó náà bọ́lẹ̀ káwá lọ sí ẹ̀ tẹ́bù. sọ ṣàrùn ní kéèyàn bímọ ní ṣàrùn ní ká wọ́n wọ́n máa padà mọ́ ọmọ yín náà ni ẹ wò ó máa bí ọkùnrin máa bóbìnrin ó kódà máa bí ìbejì gan fẹ́yìn fúnra yín. ṣe ti bọ́. Thank you. No shit, no shit. Ah! No shit, lẹ́nu mọ́ bí tiẹ̀ wá ní owó tí bá tiẹ̀ jáde ni. Mo máa fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ màá. Mo ń bọ̀ ṣé tí ọkọ àtìyàwó bá wà kọ́ má jọ ní àjọṣepọ̀ ṣé ìwọ rò pé wọ́n lè bímọ ṣá. náà ni àwọn ọ̀pọ̀ ló wá kọ́ ń bí náà ni àwa ń là ká ẹ̀ àwọn àyànnà ọdún ẹ̀fọ́ àwọn àṣàlàyé fún ẹ náà ni. Mm-hmm. <laughs> àwọn scientist mi mọ tẹ́ẹ̀mù yẹn o orí scientifically proven ni ìbẹ̀rẹ̀ ṣe science ó di yẹ wọ́n ti jẹ́ ká mọ̀ pé ó possible pẹ̀lú bá ti mú spermatozoan tó fi sínú ovary àbí tó yọ egg pẹ̀lú spermatozoan wọ́n máa gbé sínú kínní kan wọ́n ti àsọ ní ọmọ yẹn ọmọ lè happen tíyàn bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ adopt gbogbo ẹ̀ gbogbo ẹ̀ méjèèjì náà ọ̀padà dọ́lọ́mọ láyé náà nìyẹn ọ̀nìyẹn bẹ́ẹ̀. ó dàbẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ni àǹfààní ìyàwó tí mo jẹ́ sí ẹ tó tẹ̀ lè ṣí láṣọ wò débi pé o tẹ̀ fẹ́ fọwọ́ kàn mí débi pé oyún tẹ̀ máa dúró. ọ̀rọ̀ ayé ara ẹ̀ ló sọ. <laughs> wọn à ń láàká ìdí ẹ̀ ọ̀rá yí ẹ̀ka ẹ̀ lára ṣùgbọ́n orí ẹ̀ ò pé náà ni ọ̀dẹ̀ ni ẹ̀ káníwò ń ṣọ̀dẹ̀ tó jẹ́ pé sẹ́ǹsìsì ẹ̀ pé wọ́n máa ti wà sensitive láti understand nǹkan tí mò ń fẹ́ sọ náà. àfi ni pé mi ò gbọ́rú ẹ̀rí kọ́kọ́ máa sọ fún ìyàwó pé ó dìgbà tó ń bá ba lo rọ́bà dáàbòbò kó tó di pòǹsùmọ̀ báwo ló ń ṣe fẹ́ dúró ẹ sọ fún mi ọláìpọ̀ lójú tí o dẹ̀ lórí tó ń rò náà ni ó yẹ kí inú ẹ̀dùn káyọ̀ ẹ̀ máa kún ń pè mí tiẹ̀ fún ẹ lọ́pṣọ̀n yẹn ká ní mo tàn ẹ́ lọ sí ọsibítù ọ̀dọ̀ family clinic wa tí mo sọ fún ẹ níbẹ̀ mo ṣàlàyé náà kọ́ gun ẹ lábẹ́rẹ́ kóyún má lè dúró lára ẹ̀ tí mo rọ̀dà sí ẹ lára rọ̀dà sí ẹ lára tí nǹkan kan dẹ̀ hápùn wàá máa lọ sọ́dọ̀ babaláwo wàá máa lọ ṣọ́ọ̀ṣì wàá máa lọ mọ́ṣáláṣí wàá máa lọ gbogbo ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣàdúrà èmi dẹ̀ ti blọ́ọ̀kì lẹ́wù nínú ẹ̀ máa dùn ó yẹ kó máa bọ́ mi ni kó máa dúpẹ́ lọ́wọ́ mi pé mo fẹ́ ba ayé ẹ wo bí tó o bá ti lè ṣọ́ọ̀ṣàn yẹn inú ilé tó ń gbé mi ìsọ́kẹ́ kó kó jáde pọ̀ tó bá ti sún ẹ o lè máa lọ ìwọ́dọ̀ pọ́kọ̀ gbé ẹ wá bí ọkọ̀ mú ẹ wá dàbí props lójú èmi ni bẹ́ẹ̀ ni pé design tí mo kó sílé òtò ń gbé kankan wà bẹ́ẹ̀ mannequin ni ẹ̀ yes mi súnmọ́ ẹ̀ o wà ń bẹ̀ náà o kò kún síbẹ̀ dẹ̀mùdẹ̀mù bí ìgbà tó rọ mi sínú láìlọ́n náà ni kí wàá ni. wọ́n mo ní mọ́ wọn nìkan fún ẹ̀ tàbá sunkún àmàyàn o kẹlẹgbẹmẹgbẹ mi disturb ẹ o tí bá ń ṣe fàájì mi à ń gbá ń ṣe fàájì tí mò ń ṣe fàájì tí mò ń hapia ah. njọ́ tó bá tún try tó bá make any attempted attempt láti disturb fàájì mi ọmọ wa kí ẹ lọ́sítítù ní àwọn fámìlì yìí wọ́n wèrè rádaràda òṣì skó aláìlọ́pọ̀lọ́ ọ̀hún mi ni àwọn ọlọ́pàá gbọ́ rọ́bìṣì mi irú wọ inú láìpù mi ìwọ kẹ́ẹ̀gì omi lásán lásán ẹ̀ rubbish rest ọba tí ẹ̀gúsí wọn ní òun wọ ṣe ṣe èmi jẹ́ tíṣàt máa ma ṣàlàyé ń wọ̀kì fún ẹni ọ̀dẹ̀ o. láìpẹ́ òṣè mọ́mì náà tó fààyè gbòòṣì ní àwọn ìmọ̀ àgbéwọ̀ sílẹ̀ ẹ ìwọ ìran ọjọ́ bí ọmọ tó ń lọ ní àwọn olóṣì lóṣù mú un. lábàá mi pè wọ́n lè kẹta olóṣù kó ọtí méjì wá òun mú òwò fàájì tèmi lọ sí omi tó bá bí ìyá ẹ̀ rè ìyá ẹ̀ tó bí ẹ̀ tó rí tìǹtì kó kó wá disturb ayé mi ó máa kú kílẹ̀ tó mọ̀ lóṣì ṣóṣì wọn ní oúnjẹ kọ́ńdọ̀mù. ṣètò mọ̀mí ìmọ̀ ẹ̀ báyìí káà mọ́jọ́ ọ̀gbẹ́ kí ni ètò tẹ́yìn gan ṣe lọ́dọ̀ yín báyìí lọ́dọ̀ tiwa mọ́mì àwa ti ń get prepared àti ń ṣe preparation but bọ́dí ò tí ì sọ plans tẹ̀mí fún mi nítorí ẹ̀ mo ṣe tẹ̀lé wá sígbà ilé mi. ń gbọ́ bọ̀dé. ẹ wo mọ́mì ẹ má dà lóhùn jàre ṣé mọ̀ pé téèyàn bá tí ì rí venue téèyàn máa fi ṣe wedding kò tí ì yẹ kéèyàn máa pariwo káàkiri so ti venue yẹn ló kọ́kọ́ wà lọ́kàn mi mo ń rò pé ká má lo ìta gbangba pé ká lo hall ká fi ṣe wedding yẹn ẹ gbọ́ bọ̀dá mi. ẹ dáàdi ṣe rí ohun tó máa ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ ká wá hall torí ìjọba tó wà lẹ́kọ̀ọ́ sí kò fààyè gba kéèyàn máa fi tiẹ̀ dí ọmọlàkejì ẹ̀ lọ́wọ́ tí wọ́n bá mú wa bá ń ṣe pati kiri street and block eh, street kiri ogun ni so ti ẹ jẹ́ ká wá hall gidi hall pọ̀ lẹ́kọ̀ọ́ so ẹ jẹ́ ká wá èyí tó dáa ká lè ká ṣe pati wa ń bẹ̀ jẹ́jẹ́. bọ́dé mo dẹ̀ ní suggestion lórí ọ̀rọ̀ ọ̀lù yẹn o. okay sir. because tí a bá ti bẹ̀rẹ̀ náwó sìn tẹ́rọ bá ti ń pọ̀ nù ọ̀lù yẹn ac ò kì í ṣiṣẹ́ mọ́ àwọn yẹn dẹ̀ máa máa fẹ́ra ni wọ́n máa máa complain ooru tó máa dé ti ń complain ooru mi ì rí nǹkan kò ní gbè sùn wọn dé nǹkan tí mo fẹ́ àǹfààní kan ti wà fáwọn tí chance kí ló dé tá a lo feed tá a bá lo feed èló la máa gba feed tá a bá ti gba feed a lo instead owó tá a máa máa waste ní hall èmi ò bá prefer yẹn àbí kí ló rí sí. yẹn náà dáa. ẹ wo um, dadi ẹni point lórí ọ̀rọ̀ field yẹn gan field náà dáa mọ nǹkan tèmi ń wò ni pé raining season la wà yìí tabadẹ lọ gba field a tún máa fowó gba canopy náà ni a máa fowó kó chairs síbẹ̀ náà ni tójú bá wa lọ dé ó lè lọ ká canopy lọ so èmi bá wò pé bóyá kí bọ̀dá mi kúkú lọ arrange fún bigger hall tí ac ibẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ẹ bọ̀dà. ẹ ṣe ti rí dáàdì ní tó ṣẹlẹ̀ ni pé ṣe rí ní gbogbo àwọn tó ń bọ̀ ń bẹ̀ àwọn dignities oríṣiríṣi ẹ máa gbọ́ ọ̀nàrẹ́bù akimuniru ó ń bọ̀ ń bẹ̀ ọ̀nàrẹ́bù ọ̀gbàrà wọ́n ń bọ̀ comrade fojú sí máa tó pa lórí ẹ àwọn náà ń bọ̀ ń bẹ̀ ṣó ti yé yín sí so irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n máa wá wá sí party ara wọn máa ṣe party street ẹ̀ ọ̀nà tó jọba lọ rọ̀ nǹkan ọlọ́run ní jẹ́ àrí àwọn eré àbọ̀ ìtàn máa ń wá kiri ẹ̀ wọ́n mọ àwọn tá à ń pè bọ̀ náà ṣe ti get ẹ jẹ́ ká wá ọ̀lù yẹn ni o ẹ má ba ìnáwó ẹ̀ jẹ́ o. ó dẹ̀ torí yẹn sọ. ìyàwó mi báwo ni ọ̀rọ̀ aṣọ báyìí kí ni ipa tẹ̀ ń kó ṣé ẹ máa mú tiyín lọ́tọ̀ ni àwa náà máa mú tiwa lọ́tọ̀ ni àbírú kan náà la máa lò. Ah, àwọn mọ́mì ní kí n sọ fún yín pé kí gbogbo wa ká mú kankan náà sódà máa lè wa uniform. Ah, ìyẹn dà ìyẹn náà wà ọ̀kẹ́ since tó ti jẹ́ pé aṣọ kan náà la yẹn everybody máa lò um, bọ̀dá mi ẹ rántí mojola olúwa ní kòsọ́kọ́ street lẹ́kọ̀ọ́ ibi tá a ti ra aṣọ bẹ́ẹ̀ dé dáàdi. o ní kòsọ́kọ́ street. abẹ́ta kì í ẹ bá mi lọ síbẹ̀ kí ẹ bá wa gba aṣọ kó pọ̀ ní rẹpẹtú bẹ́ẹ̀ sódà àwọn èèyàn lè máa rà lọ́wọ́ yín. ẹ ló máa dá báyìí torí pé ibẹ̀ la ti raṣọ wedding Túndé Dixon ní last two weeks ibẹ̀ la ti ra tìdílé ìyàwó àti tìdílé ọkọ wọ́n dẹ̀ wọ̀ ìtẹ̀mí gan wọ̀ òun lórí lọ́rùn mi yẹn ó pírẹ́mù gan ni. Ah, ó tiẹ̀ máa easy fún mi màá lè pe àbúrò wa tó wà ní kòsọ́kọ́ street ìyẹn lẹ́kọ̀ọ́ Bukky Hasan so ọmọ wa ni òun súnmọ́ bẹ̀rẹ̀ dáadáa so màá pò òun kóun lọ́ba mi wo aṣọ ìmí àwa lọ fún ara mi so that màá lè lọ mú ìtì àbámá mú màá lè wá fi wọ̀nyí àlè shoes ìtó bá dáa nínú ẹ̀. Ah, nǹkan tó kàn máa bá mi ṣe mọ́ mi ẹjọ́ ẹ bá ń bẹ bọ̀dá mi ẹ bá mi bẹ̀ wọ́n gidi gan. ìgbà yẹn máa gbowó lórí aṣọ tó lọ wọ́n jù ẹ má jù ú sí i. ìyẹn ò ká wá kọ́ ló ń bẹ̀. ìyá mi rò mí náà ni pé ìdílé ti ṣe lè rántí ń jẹ. ẹ̀ka aṣọ wa káwọ ọṣọ ló kù. let's forget for this ọ̀rọ̀ wà lórí ọ̀rọ̀ náà wẹ̀ bàbá sọmọ one on one. abẹ́rẹ́ abẹ́rẹ́ ẹ̀wọ̀ èdè wà pàdé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ àti um, iná ríra wọn ìyàwó mi jẹ́ káwa náà ríra wọn kọ̀ wá. my dear. yes dear. ṣé mo pé ọjọ́ wedding wa ẹ̀ inú mi dùn gan-an ayọ̀ mi dẹ̀ kún in fact ọlọ́run ṣe ìyanu lọ́jọ́ yẹn tí wọ́n bá gun ẹṣin nínú mi lọ́jọ́ yẹn wọn ò ní kọsẹ̀ èrò ṣe pọ̀ ah, mo kọ́ gbogbo wọn níbi tá a jókòó sí pé ah, ibo làwọn èrò igan ti wá ìjọba pé èrò tó wà ń bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn wọ́n double iv ta print ah, gift tán fún wa mm. everything everybody tó dé wà mẹ́rin ló jẹun òun ṣùwárí tó jọ mí lójú jù onítọ̀rẹ́ ó try gan ó ti wà pẹ̀lú ẹ days before the wedding ọjọ́ wedding ẹ̀ tún gbogbo afẹ́fẹ́ yẹ̀yẹ̀ nǹkan kan tó ń ṣe bó ṣe ń sáàbà àwọn èèyàn bó ṣe ń ṣe lọ́tún lọ́sì ọmọ gidi lọ́mọ yẹn o and we really need to go and pay a visit. èrò ṣe ní pọ̀ kẹ́ èrò ní láti pọ̀ èmi náà máa ń báyàn ṣe ó dẹ̀ ti dán kọ́ bẹ́ẹ̀ mi náà ṣe ṣọwárí tọ̀rẹ́ mi mo tún tó dárúkọ yẹn àbá ojúṣe ẹ̀ ló ṣe tóun náà bá fẹ́ ṣe wedding èmi náà máa ṣe bẹ̀bẹ̀. Oh. ọ̀rọ̀ tó lóyún mi gan kò lè wá ọjọ́ tí màá bẹ̀ ẹ́ sọ wọn á wò tó dà pé àyè wà lẹ́yìn ọ̀rọ̀ lẹ́wọ̀n mi. ṣó mọ̀ pé ọ̀rọ̀ tó bá gba ìdúró wọn kì í jókòó sọ lẹ́nìí nsìn àyè wà ọ̀rọ̀ dẹ́wà mo ń rò pé kí ni mo fẹ́ fún ganan kí ni n tí mo kóra mi sí ganan ní sùúrù gbọ́ mi o ṣe ló dàbí pé mo kóra mi sínú ìgbèkùn mo sora mi ní okùn lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ tì mí sínú àjàgà ayérayé ó tọ́ mo sọ fún ẹ yìí bó ṣe rí lọ́kàn mi mo sọ fún ẹ. bọ̀dé kí ni mo ṣe. tó dìgbà tó bá ṣẹ̀ mí ni kí n tó sọ n tó ṣẹlẹ̀ fún ẹ ni àbí níbi tí mo dàgbà dé mi ìmọ̀ yàtọ̀ tó wà tó sí níwọ̀n ọ̀sẹ̀ kan tá a ti jọ lò yìí ó ti sú mi ó ti sú mi níbẹ̀ in fact mi ò ṣe mọ́ o ah, ah, ní mo ní kí n rọra pè ẹ́ kí n sọ fún ẹ. bọ́dé èdè lélẹ́yìí o. kí ló mi pẹ̀lú nǹkan tó sọ yìí àná ń dì wọ́n bá ń dì wòwò gan pọ́nà ń dì kó padà lọ báwọn fámìlì ẹ̀ kó sọ fún ọkọ tí ń dì ẹ̀ ṣùgbọ́n sí ọ̀hún tó sì mẹ́rin. kí ni mo ṣe fún ẹ ẹ kí ló ṣẹlẹ̀ ìgbéyàwó tí ò ti ju ọ̀sẹ̀ kan lọ jọ má yẹ kójú tì mí má yẹ káwọn èèyàn máa fi mí ṣe yẹ̀yẹ́ jọ bọ̀dé. <laughs> kí ló tún pa máa yẹn lọ. leona aṣọ lọlẹ mo ń bẹ ṣeré. eré yẹn ti wà expensive jù. Eh, má bínú i was just pulling your legs mo fẹ́ fi àsìkò yìí sọ fún ẹ pé kò sí nǹkan náà tó lè come in between us kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ tí màá torí ẹ̀ fi ẹ i love you. i love you too. i love you. bẹ́ẹ̀ni sí rẹ̀ ewu ní gbogbo eléyìí ẹjọ́ wo ni ogun ọlọ́tí dé báyìí. o àmì mo fi ń tajú ni tajútajú ẹgẹ tẹ. ọmọ ẹ ti wọ́n ti ẹja gbogbo tó tí ìṣẹ́gbẹ̀ mi ìyàwó ẹ ló wá fẹjọ́ ẹ sùn ni. táyì ìyàwó yà. Tọ́pẹ́ ìyàwó ẹ. ah ok ok. Uh, uh ó ní wípé o tiẹ̀ kì í ta sí òun nínú ilé o kì í bá òun sọ̀rọ̀ o ẹ má ṣe bí ọ̀tá síra yín nínú ilé ni kí ló dé ọkọ mi kí ló ṣe kí ló dé ara òòṣà kì í ṣe irin ara òdẹ kì í sáfara so kí ló wá dé tó ò ní tó ò ní ń fara rò ó ìyàwó ẹ ṣáà ni. ẹ wò márùn ẹ wò ó ẹ ti di ọlá ló ṣẹlẹ̀ sí mi yẹn ló jẹ́ kí n ní làákàyè pé kò sómi gidi wọn láàyè gbogbo wọn bákan náà ni wọn ní gbogbo world àti gbèsè ayé ẹnìkan lè yàn gidi ẹ stress dájú mi títí tó fi kú náà ẹ èèyàn gidi ní àwọn ètò jẹ́ ìyá wa àti bàbá wa gan-an tọ́lọ́ kọ́kọ́ dá Adam and Eve ẹ ìfúpadà lọ káàpù ni ló lọ fún bàbá oníbàbà jẹ́ Adam ẹ náà ti wọ́n yẹ̀rẹ̀ tiẹ̀ nípa obìnrin òmìnira ṣùgbọ́n gẹ́ẹ̀yì ilé kìíní kìíní uh, ọdẹ ilé ọdẹ tẹ ilé ilé ilé ilé ilé tẹ láàká ìkọ̀kọ̀ ẹ wò kó tóbi àbí òyìnbó tó ń ṣe àdìsíkì gan mọ̀ gbéyàn bá ṣe tóbi tó kọ́ ni mẹ́ńtálítì ẹ̀ ṣe tó eléyìí bó ṣe tó yìí gbogbo gíìgì àti kápásítì ara ẹ̀ kò wọ thirty megabytes ẹlẹ́rìí lómi báyìí ó máa kéré báyìí gíìgì ẹ̀ hundred ní hundred gig wọ eléyìí megabyte wẹ́wẹ́wẹ́ eléyìí ti máa ní kó lọ dáná ó máa fi kọrí ìjà ó máa bàtà yẹ́n mọ̀kàn tó ń ṣe ọmọ ojú ọ̀rọ̀ láre ni bó ṣe pọ̀ tó inú kíṣìn ló ń gbọ̀n sí ń gbọ̀n sí ni ìgbà mi màá ní kó bá mi rọ́rí jìn lé kẹta a lọ shoprite a máa traditional ṣé làákà ẹ̀ nìyẹn sọ́mọlélé àbòmù ń mọ́jọ́ tí rí o eléyìí lára àwọn ọmọ tó máa wà ní slum tó máa ń padà dọ̀ scambo lóṣù kọ̀ọ̀kan yẹn ni mo jẹ ti ilé ọ̀tẹ́ ilé ìjà yìí máa ń lọ́dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ lé ọ̀dẹ̀ ilé gọ̀gàn ilé di ọlágbọn tó jẹ́ pé àgbàwo àwọn scambo gan tó ń jẹṣẹ́ ń tà á ní kò ń ṣe wà olóyè burúkọ scambo tó wà nílé ayé yẹn ni ò bẹ́tà ilé gangan yẹn ìdáná ìgbégbọ́ngbàwé ilé àwọn mẹ́fà ló ti fọ́ lọ́wọ́ ẹ̀ láàrin ẹ̀sẹ̀ kan pẹ̀lú lẹ́jìtì pẹ̀lú làkàyè ẹ̀dẹ̀ ẹ̀ wọ́n ń ṣọ́ ẹ nì. gbogbo nǹkan tó ṣe ni ń gbọ́ ń gbọ́ gbọ́ gbogbo nǹkan tó kà sílẹ̀ ṣé búwọ̀ náà ṣe ń ṣe nìyẹn. ọ̀rọ̀ kò sí nǹkan tí mo ṣe fún tó tẹ́ lọ́rùn mo ṣáà try the best mi bí àwọn nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí rí ló ń jẹ́ kó náà máa wà bẹ́ẹ̀ ẹ ṣàbá mi bẹ́ẹ̀ kẹfẹ́ mi náà ṣàǹtì mo lè ṣe ju ohun tó sì lọ náà àti pé ẹ ṣàbá mi bẹ́ẹ̀ ṣá ohun tí àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Hmm ìwọ ọkọ mi pé ṣáà má bínú torí ọgbọ́n ọmọ kékeré ni ọmọdé ló ń ṣe ẹ ọmọdé ló ń ṣe bá mi dáríjì bá mi fà á mọ́ra bá mi fara àròjọ torí ọlọ́run. ìbínú ìyá ìbíbí ló wà mí ní kókó pọ̀ mi ó wà mí ó wà mí ó wà máa dẹ́sí bíi náà ni àbí bíi mannequin ní ìgbà tó máa lẹ́yìn. ìwọ náà ti dé ẹ dídí kó ló tó kọ ẹ máa ṣe é máa sún máa kìsẹ̀ máa ń dì mú ìyẹn nìkan ṣe má dì mú. a ń fi gbọ́ bẹ́ẹ̀ kó má bínú. má bínú ọkọ mi jọ torí olùbá mi darí jẹ ọmọ kékeré. Oya! ẹjọ ẹjọ ẹjọ torí Ọlọ́run. ẹ ẹ dákẹ́ ni àwa ò bá ti jà wá bẹ́ẹ̀ la dẹ̀ bẹ́ẹ̀ rí wá síbí báyìí àjọ wa tẹ́ ẹ ti ń dá látọjọ́ yìí òun làwa kù. èmi ṣe ń jẹ nínú ilé òkè parọ́ mo fọ ọlọ́run ọba bẹ̀rù kò sówó kò fọ́nú lé yẹ̀gẹ̀ ìṣàánú. ọ̀gbẹ́ni tó bá lọ bìlí ìpòrí ẹyí àbò sick tó bá díjú wàá dọ́run kó tó lajú o. Ah! wá o ti ń parọ́ o ti ń parọ́ nígbà tó wà báyìí tó tó báyìí tó sọ pé òun lówó lọ́wọ́ nulẹ̀ ooo o ti rí àwọn mága tó fẹ́ tún àbí. àmì ìtàn. ó dáa kò burú. ya gasókè tẹ́lẹ̀. ẹ jọ mo ti rí ẹ. ẹ jọ ẹ. jọ. wo wọ láìsí làpọ̀gbọ̀n òun gbọ̀n òsì bàríkà òun gara o má lọ dẹ́mọ̀ o tó bó ṣe wà lọ́wọ́ ìmọ̀ àṣìṣe ẹlẹ́yìn gidi ni má dábò ẹ gidi ni o àmì òfin ṣeré o obi o wàláì bàbá yóò lówó nulẹ̀ ọlọ́run. ẹ wá wọn lè ò lówó lọ́wọ́ nulẹ̀ àbí kí ló wá dúró sí láyé dúró kí ló ń ṣe lẹ́kùn gbà tó wọ́n pọ̀ lówó lọ́wọ́. báǹkì ni máa ń kówó mi sí ẹjọ́ bẹ́ẹ̀ ṣe ti sọ́ọ̀sì màmá bá rí kówó díẹ̀ wálé ẹjọ́. báǹkì yẹn ló máa báǹkì ayé ẹ ìwọ kówó sí báǹkì ìwọ tó dẹ̀ mọ̀ kó yẹ káà náà wá gbẹ̀tọ̀ tiwa. bàbá ẹ̀jẹ̀ ká máa ń yí. Ah, làwọn sókè. làwọn sókè. kàwọlẹ̀. nfe kílélẹ̀ ṣé wọn nìkan ló ń jáde gbogbo ilé. ẹ jọ a ah, ò lè ní ẹ. ó le gidi ni ẹ obi o obi o obi o obi o obi o tabara dùn tabara tabara tabara dùn ìyàwó ẹ nọ fẹlẹ tábà tí ó bá lọ. ó ṣe máa ti pa ni. kan dá òyà àná fẹ́lẹ́. Ah! Ah! Ah! Ah! later call us hospital call your doctor Hello. Ẹ káàárọ̀ mọ̀. Ìyàwó ẹ̀ ló ń sọ̀rọ̀. Ẹ lọ fún. Hello. Ẹ káàárọ̀ mọ̀. Ah, ẹ má bínú, máa join yín very soon, very very soon. Ìyàwó mi ló kọ́kọ́ gbé tẹ́lẹ̀. All right. I'll be with you very soon. Brother. Yes, dear. Abba, I think you can ṣe ń gbé fóònù. Bí I'm not ilẹ̀ Nàìjíríà dá lórí ti gbàgbọ́dọ̀ àti Oh. My dear. Hello, dear. Yeah, fine, you okay? báwo ni ẹ. oúnjẹ mi ti rẹ́dì. Um, pàtó pèmí lẹ́ẹ̀kan mo ṣẹ̀ṣẹ̀ lọ pípẹ́ ìwọ́pù díẹ̀. torí bí n pa mí gan-an pam seriously. hello ma uh, mo ṣẹ̀ṣẹ̀ délé ni ma ah, ó wà lọ́wọ́ mi Okay, okay màá mú wá báyìí bí tẹ wá ń sìn ẹjọ́ ẹ má bínú ṣe gbọ́ màá mú wá ń sìn sìn all right ma. ìbàdàn ní láti padà dé ìfẹ́lẹ́ ọ̀gá ó ní fáìlì ọkọ̀ tí ó wà nígbà tí mo láti lọ fún padà sẹ́sẹ̀ tuntun. kí ló dé kí ló ṣẹlẹ̀. mo fáìlì yẹn wà lọ́wọ́ mi sórí bọ́gà mi ṣe máa ń kọ̀ nǹkan láì tí wọ́n jọ kéwú níbi tọ̀rẹ́ mi kan ó dẹ̀ mọ̀ kéèyàn tó lè ṣe iṣẹ́ lórí ẹ̀ máa pẹ́ òun láti lọ fún wọn sí. àṣẹ ẹ̀ ti rira lọ́fíìsì lẹ́nu tẹ́lẹ̀ mi. ọ kò lè yẹ. ìwọ tó lọ pé ibi ń pa ẹ o tún ti lọ. ṣùgbọ́n. Bọ̀dé gbóná dènà. Ah, àfọ̀ṣẹ́ àmọ̀gbọ́n ti pẹ́ ni. Just bring the file, let me sign You don't have to go first thing next tomorrow. Please. Okay, okay, let's do that. má bínú. mo wà ókè mo tẹ̀ ti délé kẹ́ tó pè mí ẹ̀. ṣé gbogbo ẹ̀ ló kó wa. mo pe mo ní láti travel first thing next tomorrow morning. ṣé gbogbo ẹ̀ ní ṣó pé. ó pè síbẹ̀. Ṣé ṣọ́ọ̀bù everything.

Elmas maravilhosas. Eu não tá bom. ọ̀gá lè ṣe ó lè lójú dúdú ṣé wọn kì í bá yín ṣe ni bòdì bá yín ṣiṣẹ́ ni ẹ kọ́kọ́ mi láàárọ̀ ẹ pè lọ́sàn-án ẹ pè lálẹ́ ẹ jẹ́ kí gbádùn ọkọ mi mọ́nu lé ó lè àti àgbàyè olè olóṣì lórí burúkú. ìyá ọbọdé kọ́ ẹ̀ ni. sí àwọn kẹ́mi ìyá ọbọdé láṣẹ ní ọkọ mi lára ẹ wá àti àgbàyè olójú dúdú mo wọ́n wọ̀n yín ni ọ ọjọ́ tí ẹ bá tún ní ọkọ mi láti bá sùn pè ní tó bá nulẹ̀ ẹ̀yìn kan tó máa ṣe fún yín ṣé mo ní ká má lórí ọkọ ni orí bóyá eré olóṣì olórí ibùkún olójú dúdú olè ẹ bóyá Bọ́dé, tó bá rí nǹkan tójú mi rí lánàá. In fact, ìyàwó ẹ̀ ṣe ló embarrass mi, ló wá sọ̀rọ̀ sí mi, ló dọ̀tí mi níta gbangba lánàá. Ẹ má bínú máa o, ẹ dẹ̀ sọ pé ìyàwó mi lẹ́ ń sọ yìí. Ṣé mi ò dáyàwó ẹ̀ mọ̀ ni? bó ṣe fún mi ní fáìtàn lánàá tó drive off as if she was trailing us ṣe ló block mi mọ́lẹ̀ tó wá embarrass mi tó ń pariwo lé mi lórí táwọn èèyàn ń wò wá kò sí nǹkan tí ò sọ tán èmi gbọkọgbọkọ aṣẹ́wó kinní kan ká díṣẹ́ wa mú kí n má pọkàn òun mọ́ people were looking at us. Bíọ́lá <laughs> ewu ẹ máa bínú ma ẹ máa bínú ma kó má jẹ pé ẹ mix nǹkan up Bíọ́lá ò lè ṣe báyìí. mi ò dá mọ̀ nìyẹn. ẹ wo ọ̀rọ̀ yẹn ti yé mi ẹ má bínú ṣe rí nígbà tí mo délé lánàá mi ò bá ń lé ó pẹ́ díẹ̀ kó tó dé nígbà tó dé máa dé lọ́dọ̀ àwọn parents òun lòun ti ń bọ̀ sí ọ̀dọ̀ yín ló ti ń bọ̀. èmi ló wá bá ọ immediately to park to fún mi ní file tó lọ bó ṣe yọ nìyẹn àmọ́ bí tó ti yọ kò sí nǹkan tí ò sọ tán. ẹ̀yin ẹ ṣáà má bínú sí mi ṣe rí bó ṣe wà yẹn bó ṣe wà yẹn tí n bá délé tí n bá bá gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ̀lẹ́ ni ah, ah irú nonsense wo nìyẹn kí ni mi ò fi tẹ lọ́rùn tó. kí wàá ṣe pé kò bá jà o no no no you don't need to fight her you know we ladies bá ṣe ń ṣe nìyẹn torí pé wọn náà dẹjọ́ ọmọ tó dání if not ọmọ ti sáàkẹ́ tá a bá sáàkẹ́ báwo ni òtún ní ṣe níbo omi tó bá lọ but you are not that type and you are very hardworking you understand má ṣàìsọ fún ẹ kó ra fi sùúrù ṣe kó dẹ̀ bá sọ̀rọ̀ gan-an bá sọ̀rọ̀ gidi gan-an wọn kì í ṣe bẹ́ẹ̀ o. ẹ ṣe ẹ ṣe oh, tí ìbá ṣe pé yín jẹ́ ẹni tó understand èèyàn ṣé ewu embarrassment ò fún mi. àná yẹn. kí ni mi ò fi tẹ́ lọ́rùn ẹ wẹ́wẹ́ mo túbọ̀ ẹ ṣe gan-an. Kini mo ṣe téèyàn kò ṣe yóò dé pariwo mọ́ mi kí ló dé kí ló ṣẹlẹ̀. kí ni ìwọ ṣe téèyàn kò ṣe. ẹ kí ni mo ṣe. ẹni tí wọn lọ bá yẹn o fẹ́ sọ pé ọmọ bó ṣe jẹ́ sí mi. báwo ló ṣe jẹ́ sí ẹ. òkè o mọ̀ ọ̀gá mi mọ́ tí wọn lọ pariwo mọ́ ọ̀gá tèmi. kí ló burú mbẹ. nǹkan tó ṣe òburú àbí nǹkan tí wọ́n ṣe òburú o fẹ́ gbàjẹ́ lẹ́nu mi o ò dẹ̀ gba ìjẹ́ lẹ́nu mi. my dear o dà má bínú o ṣàmọ̀ pé mo ń tẹ̀ láti protect marriage mi báwọn gan yẹn bó ṣe máa ṣe ni wọn máa pè wọn máa pè wọn máa pè wọn máa ṣe ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá títí wọn máa fi gba ọkọ mọ́yàn lọ́wọ́ má máa ní sùúrù máa ní sùúrù for God's sake ẹ ṣe ẹni tí èèyàn bá ń bá nọjà lèèyàn ń gbé èèyàn kí ń wo ariwo ọjà ah, mi ò láìkẹ o mi ò láìkẹ nǹkan tó ó dùn mí gan o. ọ̀dọ̀ wo dùn mí o láti sọ fún Sọ́ni ẹgbẹ́ mi síra bọ̀. Ìdára báwo ni ìjọba òkè? Ọ̀pá ti dín mú ọ̀pá. Ẹ̀yin kan ti ẹ̀bù yẹ̀pẹ̀ lé wa dání. Ah, ewu kò rí bẹ́ẹ̀ o exam ni. Ṣé mo kí ta bá ti ń ṣe exam yìí ni? Ó máa ń take attention mi gan, má bínú ẹ̀jọ̀. Ìyá ojú yín ló ń dán yìí, ilẹ̀ ẹgbẹ́ mi tó sẹ́ksì. Ah, nígbà tẹ́yìn sọ̀rọ̀ báyìí, kí ni kémi wa máa sọ? Ẹ̀yin lẹ̀ yẹ̀kẹ̀ sí mi lọ́rùn yìí. Ẹ̀jẹ̀ kò dáa ni. Ọ̀gá, ṣé ìbàjẹ́ máa fi sí lálẹ́ yìí? Ẹ ah, wo, mi ò tí mọ̀. Pardon my manners, ọ̀rẹ́ mi rèé olúwa pa mí lẹ́rìn. ẹ ra ma. ṣé wàá okay sister báwo ni school. àwọn wàá dúpẹ́ lọ́wọ́ lọ́run. mo ti ń gbóhùn tiẹ̀ fatafata ń ta mo mọ̀ kó ti dé um, ó sọ fún mi pé mo ń bà lóyún náà. ẹ actually mo plan ẹ tẹ́lẹ̀ ọgbà tí mo lọ kí pamílẹ́rìn ni wọ́n á ní kàjọ dọ́dọ̀ àti yẹ kí n yẹ. sísè ẹ fìlà tó mu mo jẹ́ kí sáyé lọ́wọ́ nǹkan tí mo kà náà kìí ṣe. kí ló dé tó mú pamílẹ́rìn wá sínú ilé yìí kí ló wá mú ṣe. ẹwẹ ẹ̀gbọ́n mi mo ti sọ fún tẹ́lẹ̀ mo lè ti marry òun ló insist ó lóun fẹ́ wá rí yín ó dẹ̀ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ papọ̀. ọ̀rọ̀ wo la jọ ń sọ ọ̀rọ̀ wo la ní ká fẹ́ yanjú. lóòótọ́ ló sọ fún mi bọ̀ èmi sọ pé kí n wá fi ojú ara mi rí mo jẹ́ tí rí mo ti bọ̀dọ̀ kí ni mo ṣe fún ẹ kí ni ẹ̀ṣẹ̀ mi ẹ tó fẹ́ kojú mi sóòrùn alẹ́ kí ni mo ṣe fún ẹ bọ̀dọ̀ kò dáa ẹ̀sán fi kò dáa. jẹ́ kí n sọ kí n kàn fún ẹ jẹ́ kí n sọ nǹkan tí ò yẹ fún ẹ ìgbà tí mo kọ́kọ́ fi mọ̀ ẹ́ yẹn tó fi mọ̀ mí àpọ́n ni mi o bọ̀ ní ìsìn mo ti níyàwó mo ti ní ìyàwó tèmi kò sáyè fún ẹ mọ́ kí ló dé ńgbà tèmi àti ẹ̀fín jọ ń fẹ́ra wa yẹn ṣé bí wọn ló sọ pé ò ṣe mọ́ àbẹ́mi mo sọ pé ó ti sú mi ni fúnra rẹ ló sọ pé ò ṣe mọ́ o ti ráwọn ọmọ yahoo kan tó ń fowó kéékèèké tán ẹ̀ o ti tẹ̀lé wọn gbà yẹn kò sówó lọ́wọ́ wọn mọ́ sí òun padà bọ̀ lọ́dọ̀ mi kí ni ìtumọ̀ yẹn o jẹ́ kí n sọ kíní kan fún ẹ orí ẹyọ kan ni mo lè ṣe fún ẹ tó bá need any help from me tó bá pè mí tó bá wà níkàáwọ́ mi láti ṣe fún ẹ màá ṣe fún ẹ but lẹ́yìn yẹn kò sí nǹkan kan mọ́ o kò lè sí nǹkan kan mọ́ o bọ̀dẹ̀ má ṣe báyìí fún mi jọ nítorí ọlọ́run ẹ má ṣe báyìí kò síbi tí mo fẹ́ lọ ẹ wọn náà jẹ́ bá mi bẹ̀ ẹ́ bá mi bẹ̀ ẹ́. nísìnyí kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ́ ìgbà tẹ̀yìn ṣe ṣé mo wà ń bẹ̀ ni tẹ́ bá ti ṣe kọ́tẹ́ fẹ́ ṣe tán ẹ̀ wọ́n sọ kí èèyàn yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀yin náà ẹ take it easy ẹ ti rọra ẹ ti marry kò ní mí nì ah, ayé ń ṣe irú ẹ̀ náà get ọgbọ́n lẹ máa fi ṣe ẹ̀gbọ́n mi ẹ bẹ̀wọ̀n súnmọ́ òun kò bẹ̀wọ̀n. nà ń jọ bó ṣe bẹ́ẹ̀ fún mi ẹ̀ jọ ìgbà mo bẹ mo bẹ mo ṣe bẹ́ẹ̀ fún mi gbàgbọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bọ̀dé ṣé wọn pé ìkà ni ẹ ṣé wọn pé ìkà ẹ bọ̀dé. Diola Diola máa ní sùúrù nǹkan tó rí yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ lórí ẹ̀. kò sọ̀rọ̀ ńbẹ̀ kò sí nǹkan kan ńbẹ̀. ni gẹ́ẹ̀ tí àbúrò ẹ̀ gbé wá sínú ilé tó ń pè ní ọ̀rẹ́. wo um, jẹ́ kí n ṣàlàyé fún ẹ ẹni tó ń wo yẹn in fact mi fẹ́ rí wọn torí ẹ̀ mo ṣe ní kó jẹ́ ká gbàgbé ilé yìí kó máa bódò lọ jẹ́ kó sàn lọ. kí n gbàgbé ẹ àbúrò ẹ gbé girlfriend ẹ wálé ó wá ń pè lọ́rẹ̀ẹ́ títí ẹ ó gbé wá sínú matrimony àwọn mi. sorry Deola lóòótọ́ ex girlfriend mi lọ́mọ yẹn mi ò dẹ̀ fẹ́ rí mọ́ n tó jẹ́ kí n bínú lẹ́ẹ̀kan nìyẹn tí mo fi pe dára lọ síta. Si torí ẹ̀ mo ṣe lé àwọn méjèèjì lọ. mo dé ilé wọn lọ ṣé wọn pé gbogbo nǹkan tẹ́ ń sọ níta yẹn gbogbo ẹ̀ ni mo gbọ́ in fact mo rí yín tẹ họ́ gara yín báyìí tẹ́ dìrọ̀ mọ́ra yín. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹ mm-hmm. ká gbàgbé let's give peace a chance. oh we should give peace a chance. ṣé wọn kọ́ àtìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ni mo ti ń wọ̀ ọ̀jẹ̀ àtìgbà yẹn mo ti monitor movement ẹ̀ bọ̀dẹ̀ àtìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ilé yìí tó ti ṣẹlẹ̀ ni mo ti rí pé ó ti change àtìgbà yẹn ni mo ti ń monitor movement ẹ̀ bọ̀dí bó ṣe mọ̀ pé pride ni mo fi lélẹ̀ fún ẹ ẹ̀mí mi ni mo fi lélẹ̀ fún ẹ bọ̀dí. I'm sorry. You're sorry. o fẹ́ pa mí ni ṣùtìgbọ́ mi ìjà ní dúró sínú ilé yìí kó pa mí bọ̀dí okay excuse me. Bíọ́lá. Yeah. pẹ̀lú màgídé màgídé màgídé babish àmì kó lẹ́wù babish babish babish omi jókòó náà bẹ̀rẹ̀ ọtí mu tí alálùwà yìí kà báàmì kó lẹ́fún méjì sí wa kó máa lo bẹ́ẹ̀ ló bá ti kéde wa jẹ́ kó máa lo bẹ́ẹ̀ má jẹ́ kí n tó pè ẹ́ o pèmí sí rèé kí ló dé onídà ká máa bára wa ní ká máa bára wa fò tọrọ o ọtí tó mú mi ti àjọ débi ìbàyẹn ni àti ìmújú méjì lọ orí ẹlẹ́ẹ̀keje nìwọ wà ṣó fẹ́ para ẹni. má ṣe fàájì má ṣe fàájì ara mi mi ò lè wá kú mi ò lè wá kú mi ò lè wá ara mi ọ̀tẹ̀ ni wọ́n bí ibi tí fàájì bá dé bẹ́ẹ̀ dà ibẹ̀ ni kò ti ṣe kí ni ibẹ̀ ni kò ti ṣe jọ mo ṣe fàájì ni mélòó ni mo ti wà mú ẹ̀yìn aráyé kí ló dé. o kò sẹ́ni tó ní kó má ṣàyé ṣùgbọ́n tí ọtí bá pọ̀ jù lágọ̀ọ́ ara ó máa ń ba àgọ́ ara jẹ́. a ti ẹ̀gbọ́n yìí tí ò ní brain ṣé wọ́n ò tún wá ní sẹ́ǹsì sẹ́ǹsì mi ta ẹ̀ ṣiṣẹ́ àwọn òyìnbó ti jẹ́ ká mọ̀ gbadis kì í bá ṣe tóbi kọ́ ni ṣáìsì ṣe pọ̀nú ẹ̀ lórí ẹ̀ ṣe tó kọ́ ni gíìgì pọ̀ ń bẹ̀ ọlọ́pọlọ two point one gíìgì ni ẹ́ ìwọ́n ta tiẹ̀ rò bó tún ní four gíìgì àṣé kò ju one kilobyte lọ ẹ̀yin láàkáyọ̀ ọjọ́ lè pààyàn tí ò lè ṣèrànwọ́ mẹ́ta àwọn wèrè tó ń gba ìwo smokers láìpù tó jà ẹ̀yọ̀ ǹgìgàn èèyàn mélòó ló parí tó o bá ti mú lámujù kò lè ṣe nǹkankan mú ẹ mélòó mo tí ìmú mi ò ìmú kírètì ẹ̀ ń ṣèṣì ẹ jẹ́ ń bí ìwọ̀n aláàpẹ inú yóò dùgbà ẹrú yìí. láwọn ìgbà pé máa ń kọ̀ǹpléèrè a máa text message a máa call ní pé mi ò ń bá yín ṣe fàájì mọ́. ẹ mọ wá balance wà nù ayé mi ń gbà yẹn yẹn di ọlá tó jẹ balance diet ó kó balance wáyé díẹ̀ láti wá lọ wá ayé ti gbà mí ẹjọ́ ká máa ṣe fàájì wa lọ ẹ wá ń ṣe. díọ̀lá ìwo ló wọ̀ díọ̀lá tó ti lọ láti gbà wù díọ̀lá ló tún béèrè dúró dúró jẹ́ nbí ẹni pẹ́sàn kan ṣé tọ́pẹ́ tí mọ́mí ìfẹ́ fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn tó ni ẹ kí ló wà lára díọ̀lá tí ò sí lára tọ́pẹ́ tọ́pẹ́ wà ókè fún ẹ. ìtọ́pẹ́ lè bàbà jẹ́ àṣẹ tó máa ń ṣe bẹ́ẹ̀ spali mi tó close. mba sọkwa yẹ máa bàjẹ́ káàkiri ilé ìtajà ni. olóyìn burúkú ni ẹ̀nà òun fi tọ́pẹ́ wé di ọ̀la òun fi balance òun fi ń wo equation tí ó balance. wọ́n rí ọ̀rọ̀ ayé especially Temi, wọ́n dabi x plus y is to zero ọwọ́ àkọ́ fine s di wa wo mi. ó bá mi find ẹsìn mi equation mi wá plans ó plans wọ́n wá ń sòṣì ọ̀ wọ́n ti yọ balance diet kúrò nílé ayé mi báyìí ọ̀rọ̀ mi títí wá di unsolved equation ó wá ní pé kí n má ṣe fàájì máa ṣe fàájì tí màá fi rí equation mi padà ní ẹ bá mi wọ́ ọmọ mi padà. ẹ tẹ̀ gẹ́tì mi ọ̀tọ̀ ni mo gbọ́n wà rubbish rubbish rubbish rubbish ó ṣùgbọ́n bí àwọn ọ̀rẹ́ mi hàn ní láàká ìjà rẹ̀ èlé ní gbogbo nǹkan láti ṣe. five thousand five hundred. five hundred five hundred àṣà àti ẹ̀ lé mo kólé mo kọ́nà wà bí kàfi ṣe fàájì owó tí mo ní kankan fi rọra ṣe sẹ́ńpẹ́ orí ẹ̀ lásán àti ìná ẹ wá ní mutí you are bangal you are bombastic you are ragamuffin you are santo fat you are kéréwù ẹ̀yin ọ̀jẹ̀ at hundred thousand ni òun ṣe ẹ́ńjìn yẹn omi wà kọ́ fọ́ọ̀mù ẹ̀ bá lélẹ̀ tó bá lọ́mọ bí wà fún bàbá ẹ̀ tó bá ní bàbá bí wà fún ìyá ẹ̀ tó bá ní ìyá bí wà fún bọ̀bọ̀ tó máa wọlé jáde lójoojúmọ́ kó bí wà lé alómọ ọ̀pá ẹ̀yìn mu. èmi ń lọ ẹ̀wọ̀n lọ báà. get my balance shop my balance diet ojoojúmọ́ ni mo ń jẹ balance. lálẹ́ lálẹ́ báyìí. ó lè lọ ní báyìí. báwo ni màá dúrà níbẹ̀. màá dúrà ìwòyà ẹ̀ mo kán lẹ́sẹ̀ àbí mo kán lápá màá wà ìyá àti bàbá ẹ̀ pọ̀ ọlọ́mùkù ni ọ̀ ẹ̀mọ ọmọ má bìnrin ẹ̀ kí ló bí mi ọ̀ ọlọ́mùkù ni bọ́ ìjà wíyìn wèrè àríwí Suarez á gbé mi jẹ ọ̀. ooo oh, tì í. mo ti mu dógóyàrò dógóyàrò dógóyàrò. I'm day, àìmọ̀gídé mọ̀gídé mọ̀gídé bámi gbé làró làró làró àwọn àtọ̀jọ́ ti lọ́tọ̀jọ́. gbẹ̀mí ó ṣú ọ̀pẹ bọ̀bọ̀ ìbá délé báyìí jẹ́ ká ló. diola ló ní má ṣe sùúrù. ṣòwò tí èèyàn bá wà nílé ọkọ ọ̀pọ̀lọpọ̀ ìgbín ló máa gbà múra ó láti ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù nítorí igi yóò da òyọ́nà tòun ò da òyọ́nà igi wo gan olóhùn tó fẹ́ ṣe oúnjẹ jinná wàá ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù mo bẹ̀ ọ̀rẹ́ mi jọ. mo sún èmi ni mo mọ reason tí Bọ̀dé fi ń ṣe nǹkan tó ń ṣe yìí ó fẹ́ pa mí ni ṣùgbọ́n kó tó pa mí ni mo ṣe dísà láti rọra fi sílẹ̀ kí n rọra dúró láyé ara tèmi. o lè ṣe bẹ́ẹ̀ yẹn o kò lè sọ pé bí òkun bá ṣe ń wó ruru ló ṣe máa wà á ruru náà ṣòro tèmi bá rí bọ̀dàbọ̀dì màá béèrè lọ́wọ́ wọn nǹkan tó rí lọ́bẹ̀ tó fi gàrọ̀ wọ́ i will ask him because ẹni on ex girlfriend yín kí lè wàá mú ṣe nílé ìyàwó yín tẹ̀tí wá ń dì mọ́ ah, ọ̀rọ̀ yẹn ó ní láti ní bó ṣe jẹ́ màá pè wọ́n màá béèrè ní sùúrù ọ̀rẹ́ mi ṣó ti bọ̀. Mùsùn ṣáàrà fi ìwọ̀de sílẹ̀ o ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́hún ó ti fi sílẹ̀ láàyè má bá tiẹ̀ lọ ló bá tán. má wọ̀ rí àní jáde kí mi tẹ̀ ṣì gbé nǹkan tó ṣe yín. hello èmi mm-hmm, Emily. yes Eh? pè mí síre accident níbo hospital wo lẹ́gbẹ̀ẹ́ lọ ok ok mo ti ń bọ̀ mo ti ń bọ̀. Ah. gbọ́rọ̀ yín lọ àǹtí. today tá a pàdé ní last week. E, e, e, èmi. Hmm. mi ò rò pé mo rí ojú ìrí o mi ò rántí pé mo fún anybody l'appointment. Ah, ah. ṣé bí tó ti mọ̀ ní ọjọ́ àti tó ń bọ̀ ọ́ ẹ ẹ ẹ jọ. Sherry mi ò kí ń ṣerú ọkùnrin bẹ́ẹ̀ yẹn mo fi ọlọ́run bẹ́ẹ̀ yẹn lóòótọ́ mo lè ti pàdé yín or kí n pàdé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kéèyàn má rántí mọ́ but even at that mi ò fún yín appointment pé kẹ́ ẹ dìde kúrò mẹ́ẹ̀ kẹ́ ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi bíbá abẹ́tà kẹ́ padà síbi tẹ́ jókòó sí tẹ́lẹ̀ ká lè sọ̀rọ̀ tá a fẹ́ sọ ẹ jọ. nílùú tèmi máa ń ṣìwò bọ̀bọ̀ yìí gan-an ah, ah. a lè ṣe ogun alẹ́ àfi gbọ́n ara sọ àfẹ́ ní àfi gbọ́n nǹkan sọ òun oh, òun oh, oh, discipline ló ń ṣe kí ni ẹ sorry sorry please please mo bẹ̀ yín ni ẹ akéde gbogbo Ah, don't worry. wọ́n gbọ́ rẹ ṣé mi sọ fún yín. ijó olùbẹ̀rẹ̀ gbogbo balabala yìí wá ah. irú rábìsì wo ló ń dánwò yìí. mi ò ah, ah, ah no no no no ah o disappoint so ohun tí ọmọbìnrin to tòótọ́ ah o disappoint mi o kí ni gbogbo náà sẹ́yìn. come on get away get out. Hey, o ṣe lè are you? ṣe. kí ni mo ṣe kí ṣe ni kó ti kú mo kọ ṣoṣo tó sọ pé ó ti lọ wọ́n lè ṣe mí gangan wọ́n lè ṣe mí. ṣe rí tẹkínìkẹ́ ló máa sọ problem fẹ̀sùn kan láti ẹni títí dọ́là ní orí pé kẹ́ńtẹ́ fi kú kó dìde ọlọ́run jẹ́ ká rápẹ́ ìkún mọ́ ẹ̀wò ẹni tó bímọ ọmọ ló máa sin ẹni tí ó bímọ náà ọmọ ló máa bí olùpẹ̀ sójú ẹ̀ àti ẹ̀ mọ́kàn ẹ ṣe bí ọkùnrin ẹni ẹni tó bá nílé yìí ó dùn kó náà mu tiẹ̀ kó lù pa ẹ wò ẹ máa take heart ni ẹ jẹun torí tọlọ́run ọlọ́run dúró tì kẹ́ pẹ́ ju báyìí lọ ọlọ́run mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ ọlọ́run ló fún wa òun náà dẹ̀ ló gbà yòó ṣáà lè sọ pé kí yàn wọ ọmọ láti kókó títí dé irú èjì yẹn kó wá aṣọ kúmọ̀ lọ́wọ́ kí yàn wá dùn kí yàn máa gbájú wọn ní kọ́ ọmọ gbẹ̀yìn èèyàn ni àǹtí mi ẹ jọ ẹ jọ. ó sì ẹ ti tó ẹ má sunkún mọ́ ẹkún tẹ ti ń sun sunsun látijọ́ ìyẹn ò ní kí pèmí sí rẹ dìde àdúrà tó yẹ ká máa gbà nísìn ni pé ká má ra tẹ̀yìn kú mọ́ ó ti tó ẹ má sunkún mọ́ ìṣòro. ẹ ṣọkan kùnà ẹ jọ ń kúrò lẹ́yìn má kì í mọ́ lọ́ba mi nǹkan tó lè jẹun tuntun ẹ gbọ́dọ̀ jẹun báyìí. ẹ jẹun ẹ jẹun. ṣe fẹ́ gbọ́ nǹkan tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó ah, ah. kí ló dé náà kò bọ́ sí rárá rárá ni ah, láti bí odindi ọdún mélòó ẹ wá fi ọmọbìnrin yẹn lẹ̀ òun ló ń dá gbé ló ń dá fà ó ń dá tọ́jú ọmọ nísìnyí tọmọ tí yín wá kú ẹ wá rántí pípẹ́pẹ́ sẹ́ o ẹ lọ́mọ kan bì kan ẹ níyàwó ọmọ kan tó bímọ fún yín bì kan ah kódà èmi ò mọ bí tó wà o mi ò dẹ̀ mọ lé àwọn òbí ẹ̀ mi ò mọ ni. gbé ah, tó ń sọ iná wọn para ló ta ẹ kò sẹ́ tó máa ṣe náà tí ò ní bínú bó ṣe ń bí ni olùṣe sọ wípé òun ní nọ́mbà ọ̀rẹ́ ẹ lọ́wọ́ jọ torí Ọlọ́run ṣàánú mi etí èéfì ojú mi èéfì rọpò mọ mi jọ. ẹ wo tẹ́yìn bá wà nìyàn fi ń jẹ ẹran tí ò bá séyìn wọn èrìgì ò gé ẹran èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń sọ yìí ti late ó ti pẹ́ kò bọ́ sí mọ́. my dear torí Ọlọ́run fi bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sí ẹ̀rù condition mi tó bá wá jẹ́ wípé èèyàn kan tó súnmọ́ ẹ náà àbí tó wà ní irú fámìlì yìí nǹkan tó ṣẹlẹ̀ sí mi ṣẹlẹ̀ sí i níbi wàá sí ẹ̀rù ẹ wàá ṣàánú ẹ ṣàánú mi jọ torí ọlọ́run. ẹ ọkẹ ah, ah, kò tó yẹ ìjọ ah, ẹ máa kúnlẹ̀ fún ọmọ ìkéré mi mi lọ́làbọ̀ máa kúnlẹ̀ fún mi àmọ́ òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ òun ni ká máa sọ òun mọ́mì nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yẹn nǹkan tẹ́ ṣe yẹn ah, ìwà burúkú ni àmọ́ ojú ló ń rojú ṣàánú ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù fún mi ni o ẹ máa ṣe sùúrù gidi ní gidi gan ni o ẹ kí n kọ́kọ́ pọ̀ ọ̀rẹ́ mi náà màá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún un tó bá fún mi ní go ahead pé kí n fún yín ní nọ́mbà ọ̀hún ẹ ẹ wá ẹ wá lè pè bọ́t ẹ ní sùúrù náà kí n kọ́kọ́ ṣàlàyé fún un ṣé ti gbọ́ àánú ti gbọ́ pé kí n fún ẹ ní nọ́mbà mi sọ́dà tó bá ti gbà wá pè mí. ọgbà ẹ ẹ ẹ jẹ́ kí n fún yín pè mí ẹ pè mí má wọlé má má má ẹ ṣáà má pè mí má má ah. zero zero. Yes, kí ló mọ̀ ní kí ló dé? Lúbẹ̀ lọ. Ọ̀rọ̀ wo ló ló bẹ̀ gan? Kàn fi ṣòkò láti ilé. Mo máa dùn gan tó bá di tí bá sọ fún ọ láti sọ, inú wọn máa dùn. Lọ́tí máa dùn. It's gonna be very very happy. Yeah, um, baby. Yes, love. Nǹkan kan dẹ̀ wà tí mo fẹ́ sọ fún ẹ. What? O fi pé nísìnyí tí mo ti take it. Ṣé o rò pé ẹ káwa náà lọ gba létí? wọ́n kò lọ́tọ̀ because láti kékeré mi ni àti mọ́mí jọ máa ń wà títí tí mo fi lọ sí institution ó yẹ kí n lọ kàwé ní overs ní but wọ́n insist pé kí n kàwé nígbà máa ń gbé mi lọ́dún pọ̀ máa ń gbé mi mo mo tiẹ̀ ṣe fẹ́ sọ fún mi just. Um, ó ṣàmọ ọ̀rọ̀ àwa obìnrin. Eh? mi ìdẹ̀ ní fẹ́ kíjà wáyé láàrin mi àti mú mi lórí ẹ̀ lórí ẹ̀ mi. Your uh, but for Baba. Um, Timon by today. Okay. I'll give her time and I'll talk to her about it. Okay, you're gonna be fine. Okay, okay. Hello. Mommy. Uh, ẹ ká ọmọ ẹ fáyé thank you yes ma ojú omi yẹ kíyàwó mi báwo jẹ mi wà ẹ ká ọmọ guess what. I can't get sọ for me jọ kí ni um, kí ni kan She's carrying a baby, you're gonna be a grandmother. Is it daddy? Carrying a baby! <laughs> ti sọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni. Ah! You know what? And girlfriend mi stay put where you are. This calls for celebration. Yes, yes, yes. No, yes, ma'am. No, sorry, ma'am. Dàmọ́lá. Ẹ mọ́ mi. Ó ṣàmọ̀ sọ́ọ̀nù ìgbésí. Àmọ́ mo àtẹ́nu wẹ́dìn wọn gan-an sórí tó ṣiṣẹ́ àtẹ́bẹ̀rẹ̀dì wọ̀nyẹn ló ti jẹ́ kí solution wá sọ̀rọ̀ tí ìfẹ́ sọ fún mi yes ǹjẹ́ wọ́n ti yàwẹ̀. àwọn ọmọ ìyàwó ẹ̀ ṣe bí dúdú kan báyìí tó lára díẹ̀ báyìí tó dàpọ̀ wà bọ́sítì báyìí. Hm. ó lọ́ọ́ má jẹ́ kí n gbọ́ yín kẹ́yìn má ti fẹ́ pọ̀ ọmọ sí mi lọ́rùn ó ti fẹ́ pọ̀ ọmọ mi ó ti kò sí ó ṣe ló ń gbé ẹ̀mí ègbò mọ́ nínú ilé ó ń fòrú ẹ̀mí gidigidigidi gan pé ní sílùú ìlú nǹkan tó máa ṣe sí ó wà helpless. ìyẹn lédi yẹn. lédi yẹn ni ó ti fẹ́ pa ọlọ́mọ yẹn kéèyàn gbégun eléegun ọlọ́mọ yẹn ṣíyàwó fẹ́ o àṣìfẹ́ ìyàwó gangan ló lọ fẹ́ wàhálà tó ń fi ọmọ mi ṣe wàhálà tí gẹ́ẹ̀ yìí fi ọmọ mi ṣe. Ah, ẹ wo mọ mi adákẹ́ ẹ ti wá solution sọ̀rọ̀ yìí. nǹkan tí mo ṣe pè é náà nìyẹn torí ìwọ gangan ni solution náà. Ah, kí lẹ fẹ́ kí n bá ṣe mọ́. Hmm. èmi ò ní pẹ́ bóyá sí èlé màmá ṣọ́ movement ẹ̀ ọmọ àwa bá mi wá ìsùn kan sí lẹ́sẹ̀ ó ti ẹ̀dá ó wà nínú oyún ṣó ti ní ẹ bí àfọ̀n bẹ́ẹ̀ ó lè concord story kan wàá kàn sùn kọ́kọ́ ń mọ̀ ó ṣọ̀bà mi dájà sí wọn láàrin that is all I want because gbèmí sí ni wà helpless kò lè dáṣe fúnra rẹ̀. ẹ má wọrí ṣẹ́rí nǹkan tó easy jù ni àánú lẹ́sìn máa gba iṣẹ́ ọpọlọ and then èmi nìkan ò lè dá ṣiṣẹ́ yìí so anybody ti má lè máa tẹ iṣẹ́ yẹn mọ́ ìkọ̀kan gbọ́dọ̀ láti wà lápò yẹ kó yé yín mà. tó o bàbá mi ṣiṣẹ́ ṣé mi ò fún yín lówó. ah no no no. àtẹ̀síkọ̀ tí mo ti gbéṣẹ́ fún yín ni fún yín lówó kẹ twenty lè lẹ́nu iṣẹ́ yìí máa fún mi àbò jẹ́ èyí. torí ọlọ́run bá mi ṣe bí mo ṣe ní kó bá mi ṣe o. ẹ fọkàn mi balẹ̀. ẹsẹ̀ gan-an tó ṣe pé ó máa lóun ṣe mọ́ ni mo mọ́mọ́ tí mo mọ́mọ́ tí mo bí. ẹyin ẹ relax. ẹ kò ó hate especially kóbìnrin máa yàn lè. ó mm. hate ah! ṣẹ́rí iṣẹ́ ìtì ẹ̀ ti wá wà very much easier ṣẹ́rí èmi mọ̀ mi ti máa gbà wọlé sí wọn lára ẹ̀yẹ má wọrí ẹ̀ fọkàn balẹ̀ wọ́n á gbé ẹjọ́ wá báyìí mm-hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún un. orí pé káàdì wo obìnrin ìkànnì ẹ̀ náà á. Ah! tọmọdé bá jẹ ọmọ tiẹ̀ gan ooo torí pé ọmọ ẹ ti kú o wá rò pé o lè wá confess kan bì ah obìnrin yìí ò kì í ṣe abiyamọ rárá tó bá ń pè abiyamọ kò yẹ kó máa dáhùn abiagba nìyẹn ah! ìbẹ̀rù ọlọ́run kan kò tiẹ̀ sí lọ́kàn yìí ọkàn wà wípé ta ló fẹ́ mú mi kí ni wọ́n fẹ́ ṣe fún mi mo gbàgbé pé bàbá lókè yóò sùn tó bá ṣe tó àti dásẹ̀ rí àfọ̀nì kò sẹ́ni tó lè mú ó dẹ̀ ṣe nǹkan tó tó yìí ó dẹ̀ bẹ̀rù ọlọ́run ah! kò bójú mu ah, ìkà nìyí o ìkà gidi nìyí bẹ́ẹ̀ bá rí yín kó sá kó bẹ́ẹ̀ lùgbò ni ah, ah. olóòórùn yín gan ju tejò lọ. mo mọ̀ wípé àṣìṣe mi ni ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sọ́mọ mi ni mi ò dẹ̀ fẹ́ kí ọ̀kọ̀ọ̀kan yà wá fẹ́ wò lè lọ fẹ́ ní sọ́mu tó tó yìí. àwọn onífọ̀ọ́mọ ti wa ni àbọ̀mọ ti wa òun ṣèyàn ó jábọ́ látòdì ọ̀run ni ẹjọ ẹ má bínú sí i fún gba ọmọ mi. ọmọ ìwé. ọmọ ọmọ mi. ọmọ ọmọ àìrí nínú. wọn ò àgbàlájọ bí ni wọ ìwọ lọmọ ọmọ nulẹ nulẹ o lẹni sẹ nulẹ yìí o àbí torí ah. ah. kí mo jẹ ìṣíjọ kò mú wọ ẹ in ni wọn dé nulẹ mi. ẹ̀yin wá gbọ́mọ lóyún tó yẹ pé ẹ mọ bí n ṣe gbé mò ń dàrú mò ń dàfà ẹ wá fẹ́ gbọmọ nísìn ẹ wò ẹ rò pé ẹ fẹ́ ṣèkà fún mi ni ṣùgbọ́n Ọlọ́run ti jù yín lọ́lọ́ ṣe ti gbọ́ ọmọ kọ oyún ni kẹ wá gbà. ẹ má bínú kí ni nǹkan tẹ̀mí tiẹ̀ lérò rè tí ò tiẹ̀ ní tàbí ṣùgbọ́n ẹ lè máa wá wu ọmọ onípàwọ̀ ní bàbá mi. ẹ wò ni ẹ gan mi gbà ẹ kò máa dúró lé ẹ. ọlá ṣe ti bẹ̀rẹ̀ a ti dáríjì ẹ pẹ̀lú má débi mọ́. ẹ lọ mọ dálẹ sí i. kí ni ọmọ olórí burúkú yìí wá bí báyìí kí ló ń wá bí báyìí ṣé bọ́mọ tí mo ní kọ́ọ̀sì wàhálà lọ́jọ́ yẹn ni kí ló wá ṣe é nulẹ̀ mi. bọ́dọ̀ wá jókòó. ẹ tẹ̀ ní kó kọ́kọ́ dìde náà kó kọ́kọ́ tẹ̀ dìde lómi tẹ̀fẹ́ rí mi tẹ̀fẹ́ rí náà. ó yá dìde kó tẹ̀ kọ́kọ́ dìde náà ẹni kó tẹ̀ dìde náà. ó yá dìde kó dúró sẹ́gbẹ̀ ó yá jókòó bọ̀dọ̀ jókòó máa má bínú ṣó ti yẹ má bínú ó yé mi ṣó rí ọmọ àdúgbò máa rí inú tí ò ní ṣó ti yẹ ṣebí lẹ́yìn ìgbà tí gbogbo kinní yẹn ṣẹlẹ̀ ó ṣàwá bá mi lé àbí ó dẹ̀ explain bó ṣe jẹ́ tí mo dẹ̀ rí pé o mọ ẹni tí. ṣé bó lójú kò mí ìmọ̀rí náà. èmi náà rí bẹ́ẹ̀ ṣó ti yẹ bẹ́ẹ̀ sùúrù ni sórí bọ́mọ yìí ṣe wá bí èmi àtìyàwó ẹ àjọmọ̀ sí ni o. lẹ́yìn lè sọ̀rọ̀ báyìí ẹ fi mí sípò àbúrò yìí tí mo bá jẹ́ àbúrò yìí kan tí mo dẹ̀ fẹ́ mímì lélẹ̀ fún láti wà láyé láti gba ẹni bọ̀dé ti change sí mi bọ̀dé ò nífẹ̀ẹ́ mi rárá kò nífẹ̀ẹ́ mi àtúrọ̀. <laughs> gbogbo nǹkan ni mo gbà ah, ètò sọ ẹ̀ mi lè gbà ṣó ti yẹ bọ̀dé mú ẹ àgbà tí bọ̀dé mú ẹ wá sínú fámìlì wa kò sọ fún wa pé òun nílò mi lẹ́yìn ìwọ yìí náà lèmi mọ̀ pẹ̀lú ẹ ìwọ yìí ni everybody mọ̀ pẹ̀lú ṣé wàá lè máa sọ fún mi sìn pé bọ̀dé ò nífẹ̀ẹ́. Ah, ah. nkùnrin kálíṣì ò bá gbè bí kò ń ṣe lè gbọ́ ẹ mo ti mọ̀ pé ìbọ̀dé lè má wà. Mm, mm, mm, gbogbo nǹkan ni mo gbà ìgbà tó mú ẹ wá ó jẹ́ kó yé àwa pé ikú yín àjọkú àwẹ̀ yín àjọgbà ṣó ti yẹ gbogbo yìí tó wá ń sọ yìí sí ó strange sí mi. let's do this way ọgbọ́n tó láyé ká wà lọ́sọ̀nù ṣó ti yẹ jẹ́ ká ṣe wá bẹ́ẹ̀ ò ní ká gbé ṣe àbí ò bẹ́ẹ̀ fi èdè èdè a máa gbé iṣẹ́ mi èdè victim yẹn a jẹ́ pé bọ́dé ti change mi. ẹ irọ́ irọ́ irọ́ ẹ wo mi ò lè ṣe o mi ò fẹ́ wàhálà. ṣáde ìwọ ní sùúrù girlfriend mi ni mi lè rí nǹkan tí ò dáa kí ni kò ṣe mo clear sí ṣó ti yẹ má bínú ṣó ti ọdún náà tó bá ti wá false fifteen yẹn àgbẹ̀pẹ̀bọ̀dé ti change to dalẹ̀ ni. ọ̀nkọ rẹ ẹ máa rí ẹ rí pé gbogbo nǹkan tí mò ń sọ fún láti jọjọ ẹ ẹ máa rí pé òótọ́ ni ìyẹn jáde. báwo jẹ́ kó tiẹ̀ sí ìgbà yẹn náà bó ṣe rí nìyẹn ṣó ti yẹ. bọ̀dé má bínú tó lọ mú àṣírí tó wà láàrin èmi àti ẹ òun ló jẹ́ kí n máa fíù pé o ò lè nífẹ̀ẹ́ mi bíi ti tẹ́lẹ̀ mọ́ ṣùgbọ́n nígbà tí mo ti lọ bá òǹkọ rẹ wọ́n ti ṣàlàyé everything fún mi wọ́n dẹ̀ ti fi mí lọ́kàn balẹ̀ pé o ṣì nífẹ̀ẹ́ mi má bínú torí ọlọ́run please let bygone be bygone i'm sorry darling. obìnrin ni. ẹ wo ẹ wo ètò torí tó náà ẹ má bínú iṣẹ́ tí wọ́n rán mi ni mo jẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú. àbúrò girlfriend mi lòun ó ti yẹ. ó jẹ́ mọ orúṣẹ́ tó máa jẹ́ tí bá mọ̀dà lójọ́ ẹ tí bá ṣá ẹ̀dà nù kọ́. Hmm, ọlọ́run ní jẹ́ olúkú yẹn ló máa ń rírú ẹ̀ lọ́dọ̀ wa máa kàn ń fún nǹkan burúkú lu fámílì wa ó ti yẹ yá má bínú ìyàwó ẹ mọ́ra. I'm so sorry. Yeah, still. I want to share with you, man. Má tún ní kò fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀. Kò sí nǹkan tó lè ever ṣẹlẹ̀ tó lè come in between us. Àtìgbà tó ti lọ, àyè tí mo fi ẹ́ sí nínú ọkàn mi ó ṣòfò ni.